Me not flirt, me not flirt. This one, come. This one is not talk. Have you? Eh, guy. Why just shawarma lale? Baby. Yes, yes. My mother pay me my money. See, my mother pay my money in. Ha! Máa gbé internationally for long. Ah, confirm. like a bàjẹ́. Máa don't di tipsy. Mo fẹ́ máa lọ lé. Mo fẹ́ tí n bá parí ṣe ah, mi ni guy me too i don dey okay gan sef call the barman make we settle am make we dey scam am jare. barman barman. àwọn ọmọ rẹ Hey, you guys ó ga ẹ kú fàájì ṣé kí n mú wá ni. how much is our bill. Ah, ó ti yàn sáré rẹ̀ yín ni. Yeah mo ń bọ̀ ẹ jọ. bàbá tó wọṣọ bó ṣe jù kàkà jù. báwo ẹ lè yọjú àti. yéé di. ẹyin bọ iná nìkan wọ yìí ayé báyìí máa ń wò mí náà jẹ. all this wetin you drink when you give us a ticket? What's happened? make help me see something o i don't know what you we drink when the guy give us 18k. ah ah makawai kí lóun tó tó yìí. baby mass. ẹ eh, but eh, ẹ ṣẹ̀ṣẹ̀ máa rà á bí báyìí náà ó ní iye one two three four five six. my friend o ah, ah, ti tó yẹn àṣẹ̀ṣẹ̀ máa mu. guy guy guy see see no be say i look big past that money i uh, ah, you don't know you don't hear my name. but it's a simple typical cheating i can't take it. Eh, àlàyé wa àlàyé ẹni sùúrù ẹni sùúrù ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín kínní ó níye tó ń ta lẹ́sẹ̀ títì ẹ rà ń bẹ o ó ní iye tó ń tàn bíbá iná ṣe fẹ́ fi compare ara wọn ni. ṣe fẹ́ máa insult wa ni. ẹ wo ẹyin gan ó yẹ kẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà nínà ẹ mọ iye tó ń ta kínní ìnà. ṣé ṣé ìwọ ṣe ń wá bí wàá mú nǹkan bíbá yìí. àìbò eléyìí ó kéré kò yẹ kó tó etí kò yẹ kó ju bí àti. tí kì sí mi sí trouble. mo ti gbọ́ ẹ mi. I'm not paying anything. the guy don dey cheat na before. okay so yeah, kẹ tó mú kíní ló yẹ kẹ ti sanwó fún mi tó bá ti jèrè ni ẹ má bà mí ṣerú ẹ mọ ẹ sanwó kẹ tó máa lọ. guys guys let's say you like yourself. God. No, they go. Make no, no, no, no. Say where to know that is the wrong. God, go take your own. Ẹ fún mi lọ́wọ́. àtàrọ̀ ṣé kò rẹra. kí ló dé ṣé kò sí ṣé mo jẹ ẹ lówó ni torí tí parí oṣù bá ti dé bẹ ṣe máa ń kíyàn nìyẹn. Ah, rárá máa mo ní kí n ṣọrọ ajé ni máa ẹ̀yin náà lẹdẹ kọ wa pé ká máa wà kẹrin. Mm, ẹ ṣe ẹ ṣe ẹ kú kẹrin. yes ma. Ah, ṣé mọ́mi wà nílé ni. bẹ́ẹ̀ ni ma ọ wà nílé. pẹ́ tẹ jáde láàárọ̀ ni mọ́mì ti dé bẹ́ẹ̀ mà wọ́n ti fi ṣó. mọ́mì ah, ọkọ mi báàbò ẹ pẹ̀lú wa ṣọ́ọ̀bù ṣe yín lálejò. ọ̀rẹ́ mi ni kó àtàrà. ẹ ti jẹun ṣe fi olóúnjẹ yẹn dé sílẹ̀ Adùnọlá Adùnọlá Adùnọlá ẹ̀mẹ́lò ni mo pè ẹ̀mẹ́ta ni mo mì. gbọ́nà báwo ló ti rò ó ṣe rò pé mo jẹ́ sí i. wọ́n mi máa ń béèrè àwọn question mi ìyá mi of course. o mọ̀ pé mi nìyẹn èmi lè ní ṣe ọlọ́kọ̀ ẹ̀ wá sáyé kí ló wá dé o tí ìwọ ò fẹ́ ṣe ọlọ́pọ̀ ẹlòmíì wá sílẹ̀ ayé. wọ́n mi kò rí bẹ́ẹ̀. báwo ló ṣe rí adùn kí ló dé èmi ò máa mọ̀ gbà tí wọn náà ti wá wọ ẹgbẹ́ àwọn obìnrin tó ṣe pé tí change díẹ̀ bá ti wà lọ́wọ́ wọn àṣà ẹ kò sí nǹkan tí mo fẹ́ fi ọkùnrin ṣe ọkùnrin ò ní ìdí ìpèsè ayé mi òun náà máa ń dá kí ló dé náà èmi lèmi bí ẹ ó lè di dandan kí wọ́n bíyàn kí ló dé tó wá mú ìtòǹgbélẹ̀ tó mú ìtòǹgbélẹ̀ òní <coughs> eléyìí igi yóò da ayọ́nà tọ̀wọ́n da ayọ́nà igi wo ló fẹ́ ṣe nǹkan tó gbé kaná ìjìnà ọjà ọ̀rẹ́ ẹ̀ ló sọ fún mi wípé ṣẹ́ẹ̀gùn tó ń fẹ́ tí mo tún mọ̀ ògùn ẹ̀ o tún ti sọ fún yẹn pé o ṣe mọ́ ti mi rẹ̀. ṣẹ́gun lè fẹ́ mi pé tẹ́ ẹ̀ fi dà nílẹ̀ ga. màmá táyìntó di kú. àníbi tó máa gbà kọjá náà yìí sẹ́ ẹ̀. mo tágẹ́tì ẹ̀ débi yìí sẹ́. ó wàhálà wàhálà mi là ń pa kéèkì olórí burúkú ẹ̀dá ló ń bọ̀ yẹn olórí burúkú ẹ̀dá ló ń bọ̀ yẹn ayé ẹ̀ máa bàjẹ́ lálẹ́. ọgbẹ́ni dúró dúró jà wọlé ẹ ti fún olórí burúkú ẹ̀ kókó fún wọlé. calm down calm down. calm down. ayé ìyá ẹ̀ máa bàjẹ́ lálẹ́ yìí. yá. abúlé ìbúkú ni wúmọ̀ yìí ná bí ṣe bá ṣe ni ètò bá fi ń torí àwọn ọkùnrin bàbẹ́ ẹ bá fọwọ́ ṣògùn owó wá gbọ́ o ṣọlẹ́ lè tó gbé orí ẹ̀ ò lè pọ̀ náà dáa tẹ́lẹ̀ máa bàjẹ́ ni. kò yé mi kí ni kò yé ẹ ìwọ ọmọ ṣẹ́ẹ̀fù àwọn olórí burúkú lélẹ̀ kò yé ẹ kí ìwọ ló ń bá màmá du ọkọ ah. ìwọ láyé ẹ ṣé ọ̀rọ̀ kó dáa tó ni ọbẹ̀ máa lé léyìn àbúrò àbúrò yẹn ti dà lù. ẹ máa jà pàtàkì pọ̀ káńdà. ṣètò ṣètò màmá eléyìí tí wọ́n ń wò yìí ó fúròṣì jù ẹ lọ ó kírímì jù ẹ lọ ṣó ti yí ẹ ó wà òkè gan-an ibẹ̀ lèmi dẹ̀ ti ń jẹ òwe mi ló gan kì í ṣó ti yí ẹ bó ṣe wà yẹn ìkọ́kọ́ gbọ́dọ̀ ṣe ó dẹ̀ ń bá du ọkọ ṣẹ́gun o mọ̀ àbí o mọ̀. mi ò mọ̀ kó níyàwó. ọkẹ́ ìwọ kọ́kọ́ ti máa rí àbí wọ́n tún parọ́ fún mi ayé ẹ̀rọ àbàjẹ́ ni kí ló ń ṣe ẹ̀dá. bó ti yẹ bó ṣe wá wà yẹn nǹkan tó wà ń bẹ ni pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ ó máa jẹ. kí ló ṣe kí ló mo wá ẹ dọ́fíìsì sọ pé ó wà lánàá mo tún débẹ̀ lónìí náà ó lóò mo pe aago ẹ ó ń ríǹgì ò gbé what happened kí kí ló ṣe rí ẹ báyìí. kí ló ṣe ní ojú ẹ fọ ni ó rí pé kà ní ẹ ìka ọkùnrin nìwọ yìí ah, ọmọ àlè ni ẹ ṣẹ́gun ọjọ́ wo ló fẹ́ sọ fún mi pé wà á married. èmi olúwa ṣẹ́gun. Hmm. èmi adọ́lá o rántí pé wà á married. ṣe ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó rí pé kà ni ẹ ó rí pé kà ni ẹ obìnrin yẹn ká mi mú pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọ́n mú mi wọ́n nà mí wọ́n fọ́ mọ́tò mi wọ́n ṣe mí yàmàyàmà ọlọ́run dẹ̀ rí mi pé mi ò mọ̀ pé ọkùnrin ní ìyàwó ni ìkà ni ẹ ìkà ni ẹ ọlọ́run á dẹ̀ dá láàrin èmi àti ẹ ọlọ́run á dá a. Explain what? What are you going to explain, Ṣẹ́gun? you see, ọmọbìnrin tó dẹ̀ ń sọ yẹn, ọmọbìnrin tó ń sọ yẹn o. Kò sí kó bóyá o ṣe kí kókó. Kí ló ṣe ọmọbìnrin tí mi rè é? Mo ti mọ̀ pé ìjọba àná nìyí, olórí burúkú ọkùnrin. Ìwọ, o fẹ́ máa tọ ọmọ o wá sórí ìwọ kékeré ló ṣì rí tí ò bá jáwọ́ lọ́rọ̀ nǹkan mi wà á fi kú ṣèfàjẹ́ má gbọ́ náà tó bá jẹ̀wọ́ ló ń ṣeré eléyìí fún báwo ló ṣe máa rí lára ẹ̀ wà ṣẹ́wó lásán lásán yìí wo sórí ẹ̀wà tó ń dùn mọ́ ẹnu yìí sórí ẹ̀wà tó fi ń dùn ọkùnrin ta yìí wọ́n bẹ fi ásìdì fi wẹ̀. ṣọ́kọ̀ ṣùgbọ́n àdúyọ́ yẹlẹ ilé ẹ̀ fi mí sílẹ̀ dísìmọ̀. ló fẹ́ ṣe. fi mí sílẹ̀. mẹ́tàlá ẹ̀ ṣe mítìn. ṣe ṣe ìyàwó lélẹ̀. ẹ wo madam ẹ máa mú kinní yín lọlé àmọ́ mo fẹ́ sọ kinní kan ọlọ́run rí inú mi mi ò mọ̀ pé ṣẹ́gun wà married ẹ jọ. olórí burúkú ni bó ṣe máa parọ́ káàkiri nìyẹn ó níyàwó lé ó lọ ọmọ lé ọmọ ẹ wà lé. fi mí sílẹ̀ fi mí sílẹ̀ òkè. sí bàtà sílẹ̀ fún mi ṣe tí kí ló fẹ́ ṣe. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ. yẹ jẹ́ màá lọ. ó yà ìwọ. ọwọ́ abámi ló. o tọ bẹ́ẹ̀. ìwọ. fami fọkùn fami níṣọ. màá jẹ́ ẹni tí mo ní kúrò. oníjẹkújẹ olè ọkùnrin. tẹ̀sẹ̀ kan kodò ọ̀nà ìfà tábà ti méjèèjì kodò mọ́mì kì í ṣe gbogbo nǹkan tẹ ti bá ṣe lẹ́nu máa mọ̀ ń ẹ̀. ibi tó tún ti wá àbùkù ni gbọ́mìnà ìwọ ń yanbọ níbi tá a bá dé yìí ibù kó jẹ́ oníyàwó mẹ́ta àbí mẹ́rin ló kẹnu sí ẹ kí ló kàn ẹ́ ṣé bí kí ti máa bímọ tiẹ̀ kó o dẹ̀ máa rí nǹkan bu omi lé lórí ni ọmọ tó bá wọ yàrá ẹ̀ ní tiẹ̀ o wá ń complain pé ìyàwó kan o wá ṣe gbọ́ wá ṣàwo wá dá sí tiẹ̀ ní ẹni tá a bá ń bá nájà làwọn ẹnìkan wá ríwọ ọjà ó di dandan obìnrin tó bá gbọ́ pọ́n fẹ́ fẹ́yàwó àgàgà tó tún mara mú bíi tiẹ̀ tó lẹ́wà báyìí léhùn báyìí orí ẹ̀ máa tọ́nà sílẹ̀ ni níwọ̀n ìgbà tọmọkùnrin yóò sọ fẹ́ pé òun ò ṣe mọ́ kí wá ló o. àwọn ọmọ mi mọ pé kò ní bẹ. mo mọ̀ pé kò wọ̀n ẹ̀ ṣùgbọ́n ìwọ sọ fèmí kí ló ń ṣiyẹ kankan kájọ ọmọ bíi tá a máa dojú àdúrà kọ má bòórà fún mi wò mí èèyàn kì í fi ọwọ́ tó ń dùn bàbí aṣọ èmi ni mo bí ẹ ṣó olókè mi ilẹ̀ yín ọ̀run ni Eh, so n tó bá ń ṣe é jọ má fi ara pamọ́ fún mi ká lè mọ bí tá a máa fàdúrà sí ìjọ mo fẹ́ rí ọkọ ọkọ gidi tá ìjọ máa ṣèyàwó tó bá dẹ̀ lóhùn tí ṣèyàwó kó fún ẹ lóyún kí n rọ́mọ ẹgbẹ́ jó. mọ́mí oúnjẹ yín ti rẹ́dí wa. Eh, kí ló mi mò ń bá ọmọ tèmi sọ̀rọ̀ lọ́wọ́ nǹkan tó wọlé dé wá sọ ni pé ayanyanyanyin ṣó jẹ́ ni mo sọ fẹ́ pé mo wá jẹ́ bí ni. kọ́kọ́ gbọ́ mo ti gbọ́rọ̀ yín ẹ lọ jẹun. oúnjẹ lèmi bá wá bí ó dáná tó bá ti mọ̀ pé ò rẹ́dì láti máa gbọ́ nǹkan tí mò ń bá ẹ sọ lọ́wọ́lọ́wọ́ yìí èmi wà ní débí mọ́ èmi ò ń ṣe lóúnjẹ ìyá o ti rí iye oṣù tó ṣe pé oúnjẹ ni màmá wa jẹ lójoojúmọ́ ń bí. dídí ẹ mú ṣéwù. náà mà. ó ní jẹ ìyá ṣé wọ́n ti jókòó tó ń jẹ ni. yóò jẹun. kọ́mọ bó síbi jẹ́ lọ. kò tó yẹ kẹ́ mú mi ẹ̀jẹ̀ wá jẹun kí ló dé báyìí. kí o jẹ. mọ́mì. kí o jẹ ìjọba inú mi akán dùn inú mi adédèdè dùn wá láti ìsàlẹ̀ dúdú okùn lọ́wọ́ this guy I love I love you. Eh? Ah. Ah, world best. Bàbá Baraka, Bàbá Ọpẹ́yẹmí l'Amẹ́ríkà gbogbo ọlọ́run ànábì ọmọlè oral network Ogala one Ogala one Ogala ńlá one àwọn ọlọ́run mo dúbà ẹ o. mo ti bọ́ lọ́n sọ̀rọ̀ nínú ilé o máa wò pé kí n tún wá bá ànádá ọlọ́run sọ̀rọ̀ lẹ́yìn ọlọ́run ìwọ ló tún kàn fẹ́mi o mi mọ tàwọn ẹlòmíì o ṣùgbọ́n èmi pàṣọ ọlọ́run bá ṣe jọ wà rèé. <laughs> pàṣẹ wọ́ndà ànábì ọmọlé jẹ́ kojú náà ju ṣe fẹ́mi náà lé níhùn tó bá ṣe ha tó ṣe ho gbogbo ẹ̀ ló ń lọ déédéé fún ẹ̀ ìjáde mi ni olúwa ànábì pàṣẹ jẹ́ káyé tèmi náà ṣe ha ho lé ní ènìyàn tàbá wá ara wọn kan. ṣé wo mọ́lọ̀ bílí pé ó kéré o màtàrí bá nísinsìnyí màtàrí bá ọlọ́run wèrè lélẹ̀ níṣẹ́ mi lòun lòun ṣapá báyìí fún màá sáré bọ́ spanner wájú orí ẹ̀ mò ń ṣeré ni. ẹ ṣe máa ṣe báyìí ẹ ṣe máa ṣe báyìí. kí ló dé tẹ̀ ń pariwo láàárọ̀ kùtùkùtù báyìí ẹnu sẹ́yìn lọ́yẹ̀ kẹ́ àkẹ́ mọ́sẹ̀ tọ́ba yẹ kẹ́sẹ̀ wọ́láriwo tẹ̀ ń pariwo kí ló dé. bọ́bọ́ wèrè akin máa ní kẹ. akin èwo sákin ògúngbè. akin olójú dúdú tàjọ wà náà gbani. kí ló ṣẹlẹ̀. àwọn kọ́sítọ̀mù àwa mi wá ẹni yẹn ń ba ṣe mọ́tò tipẹ́ ìyàwó ẹ̀ ló wá gbé mọ́tò wá tó dẹ̀ yẹ kó ṣèṣe ọmọlúwàbí kó sọ fún wọn wípé à mi ì o kí wọ́n dúró dè mí o ó wá bá wọn ṣiṣẹ́ yẹn bó ṣe bá wọn ṣiṣẹ́ yẹn báyìí ọ̀rọ̀ mi ló ń sọ fún wọn wípé ẹ èmi kàn máa ń gbà wọn ní o èmi ò mọṣẹ́ o owó tí máa ń gbà lọ́wọ́ wọn ti pọ̀ jù. kí ló fẹ́ fa gbogbo ní burúkú yẹn. ṣé èmi lè mi sọ ibú kan kí ló fà eh, eh, á kí ló wà á jìyà o. èmi. ń gbọ́ Akin. ẹ ṣe sá ẹ mọ̀ pé inú ọgbà iná àti sọ sẹ́fúrálì ẹjẹ́ àṣẹ mítìn plumbing ni wọ kí ni bàbá yìí kọ́ plumber ni ọkọ̀ débi ó dẹ̀bẹ̀ sí ṣe mechanic àdẹ sọ̀rọ̀ ìgbà tó kọlù mi mi ò dẹ̀ kọlù ó ń ṣiṣẹ́ ń bẹ̀ wúmọ́ ẹni tó gbé mọ́tò wá ìyàwó ẹni tó sọ yẹn ó ti fẹ́ pa wọ́n wọ́n ṣiṣẹ́ ń jì báyìí máa rò ojúbọ ògùn ni ó rin ní wèrè everyday náà gbé mọ́tò wá bí ok kí ló ṣe mọ́tò yìí o wọ́n ní bá wọn wò mo dẹ̀ tú wò àwọn kan tó yẹ kí n ṣe ń bẹ mo dẹ̀ charge wọn ló yẹ owó tó yẹ kọ́ ọmọlúàbí charge kó fi ṣoríire mo dẹ̀ charge àṣìṣe mo start engine yẹn ó máa tún bú sẹ́yìn ni pé ah engine ló tuntun tó yìí ó dẹ̀ tán ó dẹ̀ fún mi lówó bóyá ó mẹ́rin wá lọ sọ fún pé ah, olóríire kan ló bá wọn ṣe iṣẹ́ yẹn nú ọgbà yìí òwéré ẹ̀dẹ́ẹ̀dẹ́ ó wá ń pọ́ǹpù máa ẹ ṣé wọ́n ń dìyìn ni kòjú ọwọ́ àlọ́ musulmana dógún ṣé fourteen lọ́ọ́ fẹ́ tún mú rẹ̀ ni àbí thirteen tó lọ musulmana sọ fún mi kí ni máa ṣe yín báyìí kí ni máa ṣe yín kò sí ti ń ṣẹlẹ̀ láyé tí ò ṣẹlẹ̀ sẹ́nìkan kárí kódà tó ṣẹṣẹ sànà bíi wa muhammed salah alayhi wa sallam tí oṣù kò tí ì fi kọrin ọmọ mi ibà <laughs> rẹ o mo ti fi là o mo ti fi là borí orin orin nu láyé kò sí tí o ní ẹgbóni ẹyẹ ìgbóni ẹ ni ṣé ìgbóni tí yìí di ni èyí ó ní bẹ́ẹ̀ ni nǹkan bá rẹ̀ ní kéèjì ẹ̀jẹ̀ kò lè rẹ̀ jẹ pẹ́ ọkọ ló tàn yàwó ẹ̀jẹ̀ kò lè rẹ̀ jẹ pẹ́ ọ̀rẹ́ ló bá tan ọ̀rẹ́ ẹ̀jẹ̀ kò lè rẹ̀ jẹ pẹ́ torí gbọ́dọ̀ ibi tọ́mọ lè rí ní owó ẹ mọ̀ gbòòrì ọmọ ah mo tún ti fi àwọn ọlẹ́kan orin nu òṣùpá ọbọ orin nu àtọ̀tí wótòwótò ẹ mọ̀ gbòòrì ẹ ní wàá lọ́ọ́ fa ìjà kí ni kí lè fẹ́ mọ̀ jà fún ẹ. èyí náà tèmi nìkọ́ èyí náà tèmi nìkọ́ mọ̀mọ́ rẹ mọ̀mọ́ gbogbo ntọ́ àjọ ọlọ́ọ̀ fún ọ ìwọ náà mọ̀mọ́ gbogbo kọ́sọ́mà ló gbúmọ́ ntọ́ báyìí kó o ṣe ṣe fún ọ. ẹ̀sà mi ìlú kọ́sọ́mà ló rí nọ́mà kìíní mo sọ fún ẹ. wọ́n ṣe fún ọ gbogbo ẹyẹ mi ọ̀bá dúró ẹ ṣe sà ẹ ṣe sà ọ̀kọjá o alùpùpù fúnisàbà alùpùpù gbàdúrà lọ ọmọ ìdá wẹ́n tó lọ fẹ́ jọ́sùn gbọ́rọ̀ àlùfàǹṣà tó ń sọ jáde lẹ́nu kí la bá lọ kí la bá bọ̀ tó forí ọ̀tẹ̀ ẹnìkan jẹ́ ẹnìkan pẹ́ ẹnìkan ṣọ̀tẹ̀ pẹ́ ẹnìkan ìrìlẹ̀ ìrìwèrè òfò wọlé o. ẹnìkan mọ̀ pọ̀ fẹ́ràn mi ọ̀gá ẹrú. àròyé ò kágbọ̀n èmi kan fi àròyé ṣe náà sí ìtàlùjẹ́ ti wọlé dúlé ó ti sẹ́lẹ̀tọ̀ àwòrán rẹ̀ àròyé abalùjẹ́ ó sì máa wọ̀dà làlùjọ́ fún wọn ẹ bá lè mọ̀ sọ́wọ́ ni ó mọ̀ jẹ́ ó ní agbára ah, ìkómọ mẹ́ta ni mo lọ papọ̀ lẹ́nu ọlọ́run ló yí bóyá máa ń sọ fúnra wọn tí kan bá ti lóyún ni pé à èmi ti lóyún ìwọ náà tètè ṣe kí ni o tètè lóyún o kàn lè jọ bímọ papọ̀ kódà gan-an ìyá jọkẹ́ ọ̀rẹ́ mi tajọ wà ní ẹgbẹ́ kan náà jọ́ọ̀jì wọn lọmọ ẹ̀tún ti lóyún òun náà máa tó bímọ ẹ àkú gbọ́dọ̀ lọ. mọ́mí mọ́mí gbogbo ilé ńkọ́. aláfíà dé everybody wa ẹ̀dẹ̀ kú ọjọ́ mẹ́ta. ẹ ṣe ẹ kú àbẹ̀wò wa. àwọn èèyàn yín lọ́hùn kọ́. gbogbo wọn wà ń bẹ́ẹ̀. ẹ ṣe mọ. àmì àwọn kí yín lè ní. ẹ ṣe gbogbo mi. o ṣe máa jẹ. báwo ni bébì. o kọ́kọ́ ẹ ní. àmú kì í mú mi. ẹ̀dẹ̀ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kọ̀ọ̀kan. ṣé wọ́n ti ṣe é lálejò. òkúkú ah, jẹ́rìí. èmi ti jẹ́ òmìnir adéròjú mo ti ẹ̀ dá báyìí má jẹ́ àfọ̀rọ̀ lẹ́sàn mo ti ń gbàdúrà kí irú ìjókòó báyìí wáyé inú mi dùn kò ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run gan tó ní mo mọ̀ ọ́rìn lò ní kó o dé sásìkò wò mí ìtẹ́ ah, tí ń bára yín bọ̀ tẹ́ tí ń wọléwọ̀de pẹ̀lú ra yín ó mà ti ṣe díẹ̀ náà àbí ẹ ṣì ń dúró pé máa fi ọ̀pá wọn ni ẹ má jẹ́ kí yẹn wáyé o ó tó káwọn èèyàn ẹ kàn ti wọlé wá kán wá ṣe mọ̀mímọ̀ ẹ̀ á ṣe introduction tó o ti mọ̀ pé tọ̀ ìyàwó ẹ̀ rèé o kẹ́dẹ̀ má béèrè àníyàn yín lọ. well um, mọ́mi òótọ́ lẹ sọ bábí amọ́dé ṣe yẹ kó ṣe lẹ ṣe béèrè yẹn ṣe rí mo ti lọ sọ fún àwọn fámìlì tèmi náà ipò yẹ ká ti lọ ṣe ètò mọ̀mímọ́ ẹ̀ wọ́n lè jẹ́ kó yé mi pé bá a ṣe ń ṣe ń bì kan èèwọ̀ bòmíì ni wọ́n ní tí ìyàwó ọmọ àwọn ò bá tí ì wà nù oyún àwọn ò kì í ṣe tó mọ mi mọ ẹ. Ah, eh, n tó sọ ni. ẹ kí ló wá ń da yín dúró kí lẹ̀ ń wò ẹdí ìṣẹ́jú ah, ah, mẹ́rin lèèyàn fi múra èèyàn wọnú ilé mẹ́rin tó yún ṣẹlẹ̀ ẹ̀ ń dájọ́ sí ti yín ni. mọ́mi ẹ̀yin àgbà náà lè máa ń sọ pé sùúrù tí a fi ń tọ́ oyún kò tó ìta fi ń tọ́ ọmọ sùúrù la máa ní mo nígbàgbọ́ pé ọlọ́run á ṣe. wàá bà mí ṣùgbọ́n ní ìta wádé dúró yìí o ní kíákíá lèmi fẹ́ ó ti ẹ̀ dá o ká ló tètè dé ni wàá rí mo ti gbẹ́rù mi wọlé ọ̀sẹ̀ méjì ni màá lò ń bí pẹ̀lú yín àjọ máa ṣe iṣẹ́ yẹn ni tí mo dẹ̀ mọ̀ pé rìsọ́ọ̀tì iṣẹ́ yẹn gan-an <laughs> ire ló máa já sí. Si bẹ́ẹ̀ ni ẹni bá ń wọ́mọ̀ kì í sinmi ẹ̀yin méjèèjì ẹ̀ ń fúnra yín ní gàpù ju tí dórójú bá ti ń travel adùnọ́lá àtẹ̀lé bádùnọ́lá náà bá ń travel dérójú àtẹ̀lé àárọ̀ ọ̀sán alẹ́ ẹ gbọ́dọ̀ máa lẹ̀ pọ̀ ni kò gbọ́dọ̀ sú yín ibi tó bá ti dé báyìí lẹ́ máa fúnra yín torí ẹ̀ mọ̀gbà tọ́lọ́ máa ṣá mi sí. mú mi ìṣe wá fẹ́ máa ṣọ́ wa ni. èmi ò ṣọ́ yín o tí mo bá rí i pé àsìkò tó yẹ kẹjọ wọlé ẹ̀ wọlé èmi máa tì yín wọnú ilé máa gbé àga ọ̀nà ni torí result gidi lèmi fẹ́ n tẹ́mi sọ nìyẹn. wẹ́ ẹ tó lẹ sọ̀rọ̀ náà ọ̀rọ̀ ọmọ lẹ ń ṣe ọlọ́run ṣe ọlọ́run ṣe ọ̀rọ̀ ni mọ́mí sọ. kódà mọ́mí gan wà bí báyìí. ẹ ẹ ah, mọ́mí mọ́mí mo ti mọ pé wíkẹ́ndì ibi náà màwà tó rẹ̀ náà ni mo ṣe wá. àmì náà ti mọ̀ pé afẹ́fẹ́ ti ṣòfófó fún yín kẹ wọlé sí yín kẹ jáde gbogbo orin tí máa ń fún yín létẹ̀sùn ọtí bọ̀ à ń lẹ̀ báyìí tí máa kọ́ fún yín. àwọn ti gbé wa. pọ́sítà wo jẹ́ wọlé lọ́ba rẹ̀ létà. òkè ọ̀rọ̀ àìjọ́ra Adé kí a jẹun dáadáa o rí i pé ìyàwó ẹ̀ ń sọ eyé yìí ọlọ́wọ́ síbi ni o kò yá jẹun dáadáa ẹgbà ẹgbà ẹ yẹ gbé jù bẹ́ẹ̀ tó léèmí ti wà ń bẹ́ arúgbó ṣogeri ṣe mo ṣe fẹ́ nìyẹn ìbára yín kalẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. mọ́mì ẹni tí mo rí ẹ ah, rí. Ah, àti tèmi. ó ṣe dáhùn. tèmi. ọmí mọ́mì. ẹ̀yìn bàgá sọ̀rọ̀ wa kí ni wàá wá ṣe mí. mọ́mì mo ti wá yín délé wọn níbí lẹ́wà mo dẹ́ni kí wọ́n bá yín ṣe wíkẹ̀ tàbí kò dá bẹ́ẹ̀ ni. ìyẹn náà dà ẹ wá ṣe kẹta ń dín mọ́. tẹ́mi tẹ́mi ṣé skul tẹ̀lé sí mọ̀ báyìí ẹ̀ ẹ̀ wọ́n mi jẹ́ ọ̀rọ̀ ọmọ yín lórí omi tó yọ lórí omi wẹ̀ skul tẹ̀lé mọ̀. Ah, ṣe bẹ́ẹ̀ yín náà la fi bẹ́ẹ̀. wà á dọ́gbọ́n ìlú ìbú lára mi. irọ́ ẹ̀yin la fi bẹ́ẹ̀ náà ṣe wọ̀. kí ló wá sọ sí i. sísá mi nítorí pé mo kàwé kí n wá bọ̀ lọ́wọ́ sísá mi ẹ̀kí ṣọ́ọ̀tì kúrò lẹ́bù títí nígbà yẹn lẹ́bù títí wa ló fi that's ah. fact. oh sorry o <laughs> level. that's fact. ẹ ká sọ. ẹ ká sọ. Oh, wọ́n rí pé òun ẹni thank you very much. ẹni tí mo bí jìgà wọn fi jẹ́ kí n. ọlọ́wà wa wò wọ́n wá dábàá tó lù wá wá jiná fún yín jẹ ìfà tó fi jiná òun náà lọ fi fún yín fún yín. Ó ti yé mi. Ẹni bá wẹ̀ ló yára. <laughs> All right, go. Bàbá ah. nu o. Ẹ kú iṣẹ́ àná. Iṣẹ́ ni o. á o. Adúgbò bọ́lá yọ̀dà. Ọ̀gá sàgá. Ẹ ẹ rasa. Ah, ẹ máa pẹ́ dé. Ah, Ọ̀pẹ díẹ̀. Ẹ máa ẹ̀yìn alẹ́ à ń kọ́ àti ìyá ẹ̀. Ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀ ń jẹ ọkà sí mo tiẹ̀ lé àlẹ́ àwọn ọmọ lọ lé wọn ó lóun ọ̀ lọ ó lóun jókòó tẹ̀rù ní ẹrù wo ló kó kalẹ̀. kí ló fà á líle. kọ́lọ́ lífù díẹ̀ ni. máa ń kọ́ báyìí kọ́sọ́mà yín tó ga yẹn tó máa ń gbé Toyota Avensis wá yẹn ó béèrè yín o. ẹran lọ owó ló kó wá ọjà mi lówó. ẹ wá lóun padà bọ̀ ṣá lóun padà bọ̀. mo jẹ́rìí ẹ̀ náà kì í sọ̀rọ̀ kéèyàn mọ́ bàbá ẹ̀ bó ṣe lóun padà bọ̀ yóò wà náà ni yóò mú owó mi wá sọba wa dé tán rẹ iná ẹ rà wà tá a jíṣẹ́ o. sọba kan ni kò gbọ́dọ̀ já ẹ wá àwọn èèyàn mi ẹ súnmọ́ mi o ẹ wá gbà o o rè o tuntun rè o. Eya àwọn rè. Kí ló ti kọ kí ló kọ bẹ́ẹ̀? Iye tí bọ́dún bọ́dún kẹ gbọ́. Orin ni orin lọ́kọ̀. Kí ni àtúnṣe ẹ̀sọ́ gbàdí èso ọ̀rọ̀? Fídíò ẹ̀ ló wà dùn o ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kì ń gbọ́ pàṣọ kí lẹ wá lọ rà á fún. kẹ́ ẹ lè gbọ́ náà lèmi náà ṣe ra wá. ẹ gbọ́ fúnra ara yín. olórin olókọ bẹ̀. ọkọrin <laughs> wọ́n sì lùlù. <laughs> ẹ lọ gbọ́. <laughs> ẹ já gbé bátìrì sínú kínní ká tiẹ̀ kọ́kọ́ gbọ́ ọ̀nà ká gbọ́ ohun tó kọ èmi máa ń tó lè kọ́ o bọ̀kọ́ bá a dá àríyàn jiyàn ẹ já gbọ́ ohun tó kọ́ ń bẹ̀. àwọn ẹbí ọ̀gá ẹrú ọ̀gá ẹrú fámìlì wọ́n ti mú bàdá yín dé o. orin ti lù. mo mọ̀ ara rẹ̀. Eh, tuntun tó ẹsẹ̀ ṣe. Ah, fàálì ọ̀gá ńlá eh, lórílá bẹ́ẹ̀ ni kẹ́ ẹ lọ gbọ́ <laughs> ẹyin mo bára wa. sọ̀n bó kì í ṣe èèyàn gidi. torí kí ni. kí ló dé tó lọ fi ra síri ṣé o tọ ọ tẹ̀lé rẹ lọ fi ra o ó dẹ̀ máa rọ́ǹda ọ ni. ọjà ah, wèrè gbogbo àwọn alẹ́ yín ọjà wèrè kódà tó bá rọ́ǹda tán àwọn ìyá àgbà lè yín ọ̀rọ̀ dàn tẹ̀lé ọ àwọn bàbá àgbà lè yín ọ̀rọ̀ tẹ̀lé kí ló ń ṣe ẹdún kí n wàhálà mo ra rẹ́kọ̀dù wa pé kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ gbọ́ orin èèyàn yín tuntun tó ẹsẹ̀ jáde ó wà ń fọnú fararara bí iná wẹ́dà kí ló dé for what. kí ni tiẹ̀ ọkọ̀ ọ̀dà kò kí ni tiẹ̀ kí ló tó ṣe ra èyí tí wọ́n ń gbọ́ màá wá jọ ẹ lójú o. ṣe pé kí ni. màá jọ ẹ lójú. ara ẹnu o ara ẹnu lọ́wọ́ ẹ̀wọ̀n wọn pé à ń la gidi àwa ń jà sọ̀tọ́ tán sọ̀tọ́ àyíwọ̀ sílá kan o ẹ òbí sẹ́nu ojú ibi akọ̀ gàrà ẹ dákun kí lọ́ọ́ fa gbélé ní ìsìn ẹ kí ló dé. n máa jẹ jọ fẹsẹ̀ ń dà tó ti ọ̀dà kan lé la. yàjí yàjí yàjí yàjí ló ń gbà ní bàbá. mr shalana everybody gbà fún mi because i'm the king gay gbà fún mi i spending my money everybody know me. Yeah. àti tèmi. ọ̀kùnrin adé ẹ̀ka àǹtí so báwo wà ní náà ìtẹ. báyìí lọ ọkọ adé àti tìyín náà. a dúpẹ́ lọ́wọ́ náà. Uncle, adé ẹ̀rí fún sísá mi ní lọ́kì. lọ́kà sí. ọkọ adé tí wọ́n fi rí handsome looking guy bẹ́ẹ̀ nígbà. ah tèmi sórí gbogbo nǹkan tó ń sọ yìí ó ló ń pè ní teasing you just teasing me. ah ọkọ adé mi ò tease yín o. well um, everybody ló ní opinion tiẹ̀ sórí ẹ̀gbọ́n ẹ̀ náà ó náà bàjẹ́ lọ́mọbìnrin láàrin àwọn arẹwà bó ìwà ah, olórí ni. That's true. That means if she's one of the queens among the world, then you're a king too. <laughs> Thank you very much. Thank you very much. Ṣé o ṣáà ń gbádùn everything? Bẹ́ẹ̀ni, àtẹ̀yìnkọ́. Um, ìwọ ṣe nǹkan tó ń ṣe kí a kó kúrò mẹ́rin náà ẹ eh, mo fẹ́ sáré carve ẹ̀ so that ó lè straight ó lè wà ní formative. mi ò láì gbẹ́ ṣe ń treat ọkàn yín o. kí ni mo ṣe ń treat ọkàn mi. sista mi ṣé mo káwọn ọkùnrin máa ń like caring attention. Eh? Ah, irú care wo nìyẹn jàre. like seriously sister mi uh. like hug kiss peck farewell with. mm, sister mi ẹ ń ṣe fún un. mind business ẹ n tí mo rán ẹ kó wá ṣe ń bí kọ́ nìyẹn kí ló kàn pẹ̀lú èmi àtọkọ mi ìwọ ló máa kọ́ mi bí ṣe máa máa kí àfọkọ mi. Ade, jẹ́ ká ríra later all right. má pẹ́ ṣùgbọ́n ẹ yà ẹ wà náà ẹ jẹ́ wá jáde. jáde mo kàn fẹ́ wọnú mọ́tò yìí. pàdé ìyẹn máa wọ ti ṣe ti gbọ́ ẹ̀yin náà lẹni wọn gbẹ̀yìn pé ṣe ti gbọ́. kò sí wàhálà. mo mọ ìwà ẹ wọn ní tí wọn bá ti mọ wàrà léèyàn kò kí n síjà i love her so much. Mm -hmm. ṣó ń sùn ni. mo ti fẹ́ máa sùn díẹ̀díẹ̀. mo tó bá yẹ kó ń sùn kò díjú o. ṣọwọ́ kò fọ́nìṣà. adé ṣé torí pé mo ní mo fẹ́ dress up ni wọ́n náà ṣe wá bójú I was only joking. ṣé mo pé kò sí bí imú alágbàro ṣe lè gùn tó ẹni tó gbókò fún ṣe lọ́gá ẹ̀ ní tẹ́ bá ti fẹ́ náà máa bá yín fẹ́. Listen, by the way, kí ni wàá ti tẹ́mi sọ láàárọ̀ yìí? Tèmi, a sọ nǹkan kan. Ẹ sọ nǹkan kan báwo ṣe mo rẹ́yìn méjèèjì ní compound láàárọ̀ yìí nígbà tí mò ń jáde. O oh, o, oh. a really sọ nǹkan kan, ó kàn sọ fún mi pé òun ní ìdòwò pé kí n fún un lówó, mo á promise ẹ pé màá fún un kò dẹ̀ tí ì sòwò lọ́wọ́ mi tí n bá ti ní màá fún. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. a sọ jù bẹ́ẹ̀ lọ. tó bá dọ̀la màá fún ẹ lówó tó máa fún bó tó ní láti sọ fún mi mi ò nídìí relationship wa àti tèmi o tèmi ò nídìí láti mọ in tó wà láàrin èmi àti ẹ I want you to be very cautious. Be careful of the agreement you make. But if by chance you end up making a deal, my deal. Bímpì bímpì, ọ̀rẹ́ mi tó ṣe ọ́, ó ti ti ṣe fàájì. Ṣé wà lóyún ìlú? Kí ni mo ṣe? Àdùnrà. Ṣé ọgbọ́n fọ́ mi? Kí ni mo ṣe? Látijọ́ yìí, kó má ti lè bọ́dà láti yọjú sí mi, ò rí mi ò béèrè mi. Ẹ ṣé tí òkè ò bá lọ bá mọ̀mọ́ mọ̀mọ́ náà ló lọ bókè. o nǹkan tó fẹ́ sọ nìyẹn àbí ṣe rántí pé the last time tari ra èmi mo wá sọ́fíìsì láti ìgbà yóò ti wá sọ́pọ̀ òkè ó kí èmi náà tiẹ̀ lọ́kọ̀ rẹ̀ mi padà. honestly I've been so busy iṣẹ́ wàhálà iṣẹ́ ti pọ̀ jù and then mo láwọn personal issues kan tí mo ń deal with right now. you hmm. don go through. mo ma serious. ó bẹ̀rẹ̀ nìyẹn kí ni bẹ̀rẹ̀ kí ni ah adùn adùn kí ló dé. ọ̀gá pẹ̀lẹ́ ẹ bọ̀ kí ló fa ogun ìbí tó tó báyìí. ó kò yẹ mí jàre lẹ́nu jọ́ mẹ́ta yìí màá kàn máa rí pé mò ń bì màá bì láàárọ̀ màá bì lálẹ́ ó sún jẹ́ lódà pé stress ibi iṣẹ́ ló fẹ́ di malaria sí lára. <laughs> malaria indeed ọ̀rẹ́ mi ṣe fẹ́ gbòtọ̀rọ̀ you are pregnant. Ah. ọ̀rẹ́ ń tòótọ́ mú mọ́ náà. ní máa ń wo ṣé àwọn àjẹ́ mi ti mọ eh, congratulations and who is the lucky man. he's a big fish. Mm but kò gbé ń bí i abroad ló wà. wow aunty lucky mm. ó ga so ṣé o ti bá sọ fún báyìí ṣe àgbà o. kò tí mọ̀ I actually wanted to be sure. then but you are sure now you need to let him know. Hmm, you are right. but ìsẹ̀ntìjà tètè parí èmi àlè jẹ́ wàá ṣàlejò. àlejò pẹ̀lú good news tí mo gbọ́ yìí o ní láti rí bí inú mi ṣe fún sí good news ti rí ìjẹ́ kí ah, inú mi kún gan mi lè jẹun jẹun kẹ̀ á ah, fà ṣé mọ́mì náà ti gbọ́ nǹkan yìí. mi ì mọ but ó oh, everybody tó bá ní láti mọ̀ wọ́n á gbọ́ at my own time. Oh. ok àfọ̀n agbóko tó wọ̀ ọ́ ìyá àgbèjì. but sincerely you shocked me ọlọ́ọ̀ kí ni mo tún ṣe. Eh, because I never ever thought you give out your heart to a man despite all you went through. Adu, kí ló ṣe? Nítorí pèmí pè gàrà, kí ló dé? ẹ gbà mí kí ló ṣẹlẹ̀. wọ́n bèbè ọ̀rọ̀ ẹni ti I don't know what to do anymore. kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi náà. ó ti sùn mí délé ni o délé ti pa mí o fẹ́ pa mí pátápátá ó jẹ́ ti pa mí. ẹ kí ni délé ṣe fún ẹ. ó ṣàrántí last time tàdé ọ́fíìsì ẹ̀ dábàá pẹ̀lú obìnrin ìwọ náà ló bẹ̀bẹ̀ lóní kí n kọ́ntínú kí n má tún stop pẹ̀lú ọkùnrin mi kọ́ yẹn kà á fún mi mo tún fún opportunity jọ Dele is in my account Dele forge signature mi ó ti kó gbogbo owó àkáǹtì mi ó empty àkáǹtì mi mo wá délé mi ò bá mo wá dé ọ́fíìsì ẹgbẹ́ ẹ̀ tí mo tún mọ̀ mo tún débẹ̀ mi ò bá mo ti pe fóònù ẹ títí títí pé. OMT account ẹ ah olórí burúkú ayé àtọ̀run lọ́kàn tọ́pù ìdílé ah! téèyàn bá ń ṣépè fún sí àdá ìpolú ẹ̀ sí láṣẹ jù ó ṣe máa ṣàdúrà nǹkan tó tún bá yẹn fún ẹ pẹ̀lú bóyá iṣẹ́ olóòfù ti tó. mi ò sì mọ ti bá ṣe wọ ọ̀rọ̀ ó ṣàrọ̀ sí ṣẹ́gun òun náà tún ṣe tiẹ̀ ìyàwó ẹ̀ mú mi ó sọ mí di punching bag. Ah, in fact orí ìgbò Maybe. It's just that. Ah, Kiri sí náà ni à ń dàgbà sí ni. Wàhálà mú mi tẹ̀tí pọ̀ jù. Bímọ lọ́kọ̀ ṣe lè ṣe tọ̀hún. Owó pressure ìyá yẹn ti pọ̀ jù jàre. Òun ló gbé mi débi tí mo yẹn sí. Mm. But I guess I can understand her. I guess I have to get married, have children. <laughs> o tó lọ sọ jàre ọ̀rẹ́ mi o ga bọ making it wa change gan ti n ṣe mọ. Like seriously I'm happy for you. ìyẹn ìwọ náà <laughs> ó ga <laughs> ewo ní dẹdẹ òwúrọ̀ tó jókòó sí ìyàrá fẹ ìwọ ní manners o. Ah, ah. tá à ń sọ̀rọ̀ tó dẹ̀ ń kẹ́tì ṣé o fẹ́ gbọ́ tá à ń sọ ní àbáwò ẹ̀ ṣé o wà lára ọ̀rọ̀ tá à ń sọ yìí ni o ò lẹ́kọ̀ọ́ lé rárá tó bá yẹ kọ́ ilé ẹ̀ nìyẹn bẹ́tọ̀ gan ẹ̀ àti ọ̀rẹ́ ẹ̀ bá ń sọ̀rọ̀ kó jókòó síbẹ̀ kó má lè dìde kó má lè excuse wọn you are very stupid. ṣé mo ṣẹ̀yìn ti tẹ́lẹ̀. will you keep quiet? ẹ gbà mí mo ń sọ̀rọ̀ tún dá mi lóhùn irú àwọn wèrè wo kan ló kó jọ sí ìbàyìí náà ọgbà wèrè ló yẹ kí lè máa gbé nà kó yẹ kó máa gbárí àwùjọ àwọn èèyàn imagine mo ń sọ̀rọ̀ tún dá mi lóhùn mi ìbò kórè ẹ pé anyway sori next time tó bá sí ìdí báyìí tó bá tún bí iye báyìí máa gbá ojú ẹ ó máa yọ bọ́ sí mi lọ́wọ́ ni idiot. kọ́mọ̀ jíjẹ́ kó gbígbà tó sí mọ́tò fún mi jàre ṣe adé. jọ tó bá mind bá mi gbé báàgì lọ sí mọ́tò what kó jọ oh my god oh my irú irú irú àyè káyé òde fi ń bá àwọn people yìí náà. Oh, a kò tí ì ṣe ìṣá mi ò lè ṣe ìṣe ọ̀rẹ́ mi á pẹpẹ ó rí lórí mi ọdẹ lọ́wọ́ ẹgbẹ́ bá mi wárí kí n bẹ dẹdẹ rẹ mo ní ẹlẹ́bi ṣe ń tẹ̀lé àwọn ọmọ yìí o ṣé kò sanwó oṣù fún wọn ni ládàádáa ló máa ṣe pẹ̀lú ẹ̀ láìsẹ̀ tí má bá yọ ẹlẹ́sẹ̀ mi ìfẹ́ ló ṣì tó ṣe ìyá mi ti dàrí sí òkè ló hàn tó ní ọṣẹ ṣọ́fẹ̀. mo máa lọ ṣe nígbà tó bá yà ó yá ṣàdéléwò pẹ̀lú. sí kí ló dé. àwọn ah, kò sí problem mo jáde ni so ìgbà tí mo wá ń bọ̀ ni mo wá decide láti ra apple fún èmi àti ẹ̀ mo mọ̀ pé nǹkan tó máa need ní irú time ni. kí ló fẹ́ fa nọ́nsẹ̀nsì no sọ fún mi náà kí ló fẹ́ fa nọ́nsẹ̀nsì ọ̀rọ̀ apples wà fún mi ọjọ́ wo bẹ̀rẹ̀ love and kiss ah dọ̀la kò ráyè lóde see your life irú wàhálà wo mo kóra mi sí ọlọ́ adé wọ́n máa ń pè ẹran tó níwò ìgbé ẹ̀ náà máa yọjú oh ó ti yé mi nísìnyí ó dàbí pé ẹ̀rú ẹ̀ ti ń pẹ́ńlé ó ti fẹ́ máa bú alájọpé kí ni gbogbo rọ́bìṣì náà. You come into my office unannounced? Or wá gbé apples wá? What's that all about? Adola, wo la why do you treat me by now? Yọ kí ni mo ṣe treat darling. Ah, what's this all issue all about? Torí pé mo ra apple wá fún ẹ. Wàá kàn máa treat mi bí pé mi kì í ṣèyàn, wàá máa ṣe mí bí mi ò kì í ṣe ẹranko o èèyàn ni mí ọkùnrin ni mí for that matter look at me very well look at me very well ọkùnrin ni mí. o ti gbàgbé ibi tí mo ti gbé ẹni you are nothing but a hoodlum mo wá gbé ẹ e tán o ti ń wọ polo wọn náà ti ń wọṣọ and you think you can come to my office waltz to my office and bring me apples kó wá rò pé o jẹ́ èèyàn wá there's a huge difference know your place mo ń sanwó fún ẹ nínà ó dà ní kó o ti gbàgbé pé ṣẹlẹ̀ ò ṣe ó dẹ̀ ń gba owó ẹ̀ every month fún iṣẹ́ you know what I know exactly what you need irú yín ó easy láti mọ irú yín. ṣùgbọ́n tó gbogbo nǹkan tí ó ń ṣe iṣẹ́ adéròjú ló máa sọ̀rọ̀ sí báyìí. describing me showing you. Yeah. That's a check for two million. I think that should do it, don't you think? Iṣẹ́ ti tán. Now get out. Anola, èmi ò kí ń ṣe ọmọ ojú ọ̀rọ̀ o. I know one day you will remember this moment. don't ever want to see that guy again. ọjọ́ tí o bá tún jẹ́ kó wọnú bí ọjọ́ yẹn níṣẹ́ ìparí do you understand me. You don't know the value of what you have until you lose them. Kíyèsí àdéhùn. Be careful of the agreement you make. But if by chance you end up making a deal ẹni tá a rán ní part mo ní o ti dé tó bá ti dé màá fix ẹ ṣe ti gbọ́. ẹ pè wọ́n ni látàlọ́ ni mo ti dé ẹ bá mi pè wọ́n ẹjọ́ ẹjọ́ nítorí Ọlọ́run mo ti dé tipẹ́. ẹ ṣàlùyí pé mi ò dúró iṣẹ́ yín náà ni mò ń ṣe ṣùgbọ́n lágbára Ọlọ́run ẹ gba iṣẹ́ yín lọ léèní ṣe ti gbọ́. if you love asuma ànáwó ẹ̀sùn kejì ẹ̀ rí ẹ ibi lọ́pàá asuma àṣírí Ah, if you lap asuma náwó ẹ sókè jẹ rí ẹ if you lap asuma ṣéyàn lògùn dáadáa o. if you lap asuma ṣéyàn lògùn dáadáa. if you lap asuma ṣéyàn lògùn dáadáa. èmi àlàbí jíbọ́lá tẹ̀sán ọmọ lójoojúmọ́. ọbọlámọdé ò paṣọ wọ́ndà ọ̀gá náà kò jìnnà rè ogun kọ́ ọmọ nàgọ́ ogun kọ́ òrè. pàdí mi ah. ìjayà ànábì lọ́mọ́lé bá wa sí àmàmà ah! Ah. báwo lára láyé tó sọ fún mi. Eh, ìwọ àti ọ̀gá ńlá ẹ jẹ́ fọ́tò o ti lẹ́nu gan. kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ sátọ̀dẹ̀ ni mo kàn wà ń lé mo kàn ń gbọ́ ohùn wa lọ́tún ló aláyé mi ló ń palanse ayé aláyé mi ló ń polongo yìí mo kàn débẹ̀ ni kí làlàyé rí mi lọ́ọ̀kan fún ni ó kàn invite mi ni ó kàn pariwo fáwọn ni fáwọn security ẹ̀kọ́ mẹ́fún ẹ̀kọ́ mẹ́fún gàjí èyàn bíi èyàn bíi wọ́n rí báyìí báyìí àwọn tí ó ṣàánú mi ẹ̀jẹ̀ kan wá. Ah, àwọn bàbá tiẹ̀. tó bẹ́ẹ̀ ah, sún gbẹ́gbẹ́ súnmọ́ nìyẹn o eh. aláyé jẹ́ kán yà wá ó kàn yà wá ní para eh, wọ́n ti yà àwọn ìtòrí àwọn ọlọ́tẹ̀ mo ṣe wá yà mo ṣe mú wá òun rèé. Eh, ṣé ah. fàtò fàtò ìlú ọ̀gẹ́dẹ́ tó wá ń gbà wọ́n elémi dẹ́yìn dàgbà dé táyé lajú dé ẹnìkan lọ mú fọ́tò tán mú lórí kọ̀ǹpútà wọ́n gbé pàṣọ máa bí kan wọ́n gbé òun náà bí kan gbèsè ìgbàlá wọn ó wá fi ń tún in jẹun bí láyé láyé photoshop ẹ́. Ah, ah, wa ẹ má máa gbé yẹn wa photoshop dà ṣé ìwọ ò rí pàṣọ àti gàdí tó fẹ́ gbẹ́kẹ̀gbẹ́. wẹ̀gbẹ́ wẹ̀gbẹ́ a ah, pàdé mi aláyé. wọ́n tó wà papọ̀ ni. ó fẹ́ gbẹ́ kó ni pàṣọ lọ́wọ́ nínú fọ́tò ilé ọwọ́ pàṣọ dà. ṣíṣe wo ò rí gàjì ni pẹ̀lú pàṣọ. ó dà ṣé fọ́tò làbẹ́jẹ̀ báyìí fọ́tò kọ́ o àkí ah, ló ń ṣe yín aláyè tèmi ò ń ṣe aká gan ó mọ ẹ bọ́ sórí stage báyìí wọ́n kàn pé súlẹ̀ ìyẹn náà ni ẹ̀hún ó ní bóyá bu fún pàdé mi gàjì wọ́n kàn tọ́ bọ ni wọ́n kàn bu báyìí wọ́n ká rárá wọ́n ká láti sátọ̀dẹ̀ mo ti nà ó sì ṣe kù òun rèé. Ah, àyà àwa ń náwó gan ah, àwa ń fowó ṣe é. ó lè ṣàánú tiwa o. kò jẹ́gẹ̀ o lè fura káàdì. àtúwálé bàbá òun rèé. kò jù bẹ́ẹ̀ lọ bóyá lọ nìyẹn so ẹ náà gba ẹ gba ah, ah, Ebola ah, Ebola Ebola. ẹ ti ẹ lè gba. àwa ò yóò ṣùgbọ́n àtọrọ àti lọ́njì. bẹ́ẹ̀ bá gba òun lẹ jẹ ṣebí ìlú iná la wà ní last month tí tiwọn wá sí area táwọn fáǹsì kan rí i pé eh, ẹ jẹ́ àyọ̀mọ́ ẹ jẹ́ àyọ̀mọ́ pàdé mi ò lè believe àtinú mọ́tò ló ti nà bílò yẹn kíá alára mọ́tò yẹn dẹ̀ sùn àì ilẹ̀kùn fẹ́ yọ̀ bọ̀ don't know i'm very stubborn guy. mi Alubarika ah, jíbọ́lá ìmọ́lẹ̀ àlùbáríkà ara mi ò ní bàjẹ́ àlùbáríkà ṣe wọnú iṣẹ́ mi o alubarika ń wọṣẹ́ àwọn tèmi o bẹ́ẹ̀ gẹ́gẹ́ lájọ fàlùbáríkà ṣe ẹgbẹ́jọdá àwọn alálùbáríkà ẹgbẹ́jọdá. ẹ ẹ gbogbo yẹn má jẹ́ ẹ lọ́pọ̀ àlùbáríkà wọ sí àwọn ọwọ́ tiẹ̀ ibà àwọn tó fi iṣẹ́ náà ló ti alẹ́ yẹn ọ̀rùn yìí ah, omi àlùbáríkà lọ kán sí ah. omi àlùbáríkà dàbí omi bátìrì ni ọkàn sí aṣọ tó fi ṣiṣẹ́ ó sì bẹ́ pẹ́ lẹ́yìn. ẹ wẹ gbàgbé yẹn ẹ gbàgbé bó iṣẹ́ rẹ jọ pátánilógún ni ẹ lè ọ̀rá ká jaya. ẹgbẹ́ rẹ kílẹ̀ mọ́ sọ báyìí fún ẹ náà ọba táwa ń tẹ táwa ń fẹ́ tinútinú kì í ṣe wèrè ọmọ tí ń ṣe ẹdùn ah, kí ni máa bẹnu kí wọ́n fi ẹ̀gbin lọ̀yàn kéèyàn sì kọ́ pé òun ọ̀fẹ́ gbìn àbí ọba tẹ́lẹ̀ ń yọ búlò tí yọ búlò tí ń gbà yẹn búlò náà àwọn rẹ́bù bíi tí náà ní gbà búlò kì í gbọ́n kì í náwó búlò sáwà àwọn afáǹsì rẹ̀ kì í náwó búlò sí à ìwọ ìsìn náà ní máa bá kọjá mọ̀gòdò wọ́n sọ̀rọ̀ rẹ̀ fún ojú ọ̀tún rẹ̀ kọ́ tẹ búlò kó ṣe sẹ̀kẹ́ ọbí sẹ̀kẹ́ sìn nígbà bá tẹ̀ bí ìrọ̀lẹ́ bí gbọ́n bá tẹ̀ kí n gbénu epo kọ́ ṣe ojú òṣèré yóò ríran ọmọ tẹ̀sí mọ́tò báyìí ọmọ ẹgbẹ́ ìdúdú àwọn ọlọ́mọ gbójú twenty four òríran ni òríran ni. kò lè gba búlò kan tán lọ́wọ́ kábíyèsí. ẹ gbàgbé. ní kékeré èyí tẹ̀ wọ́n bíire màá dúró tì ní agbá èmi lẹ́sẹ̀ lójú nígbà tí òun gbòjú wọn bí yẹ̀kù àbí jẹ́ ń tẹ́gbẹ́ búrẹ́dì àbí sàlàlà àbí kílódé kankan jẹ ẹ kílódé jẹ ẹbẹ dí màá dúró tì wọn àbúfẹ́ tẹ́ ọba gan ti kọrin nítorí ti àbí ọba tí mo bá ṣe tí mo bá jàre ah, ah, màmá mi á bá mi wí àgàgà tí mo bá jẹ̀bi màmá mi á bá mi wí èmi wá ní kí dé màmá tó fi máa ń bá mi wí ó ní ọmọ mi péjà ò dọ́là ó dẹ̀ yàtọ̀ sí àlè ọ̀ọ́kan oh, tó ń bọ́ ọmọ jẹ́ tó sọ pé òun kọ́ ni ó lẹ́yìn wàláì. ẹ get out kí ló ń ṣe kí ló ń ṣe yín ètò alẹ́ ń bá wí gbogbo rọ́bì tán kan ṣáwà ní yálé ọkàn ẹ fẹ́ sọ̀rọ̀ jálé àbí. ẹ wá ẹ wá ẹ má ta sí ìyàwó ànábì o sí ìyàwó ànábì lè fẹ́ máa fi wọ ẹ gbàgbé bó ṣẹlẹ̀ o ọlọ́run. gbogbo ìta yìí sọ yẹn àwọn òtí ẹ̀ráyè yẹn náà àwa decent bébì mi ọmọ ẹ ànábì ọmọ le. ẹ ẹ ẹ dákun dákun sí ọ̀sán ànábì mọ̀dínà mọ̀ ni. ó yà mí lẹ́nu. o tó ti gbàdọ̀ mi lọ́mọ le ayé ìyọ̀mọ̀ yóò ní dá o. ẹ gbàgbé jàre èmi ò bá yín lẹ́jọ́ ọmọ mi decent guy tó bá dúró bá clean á yí gbogbo ẹ ẹyin tèmi ilé olókè méje ah, gàgà ọmọ nkó. níbo orí tó bá já ṣubú ah. láàbàkà á payí níbo eré ẹ máa sáré. ló bá rẹ bọ ọlọ́run. ayé alájì sẹ́rí orin tí kábíyèsí láìkì jù nínú orin àwọn arábí eh, olóko yìí eh, ah. olókè méje ní ìsìn wọn ti ṣe foundation olè mẹ́wàá. ọba máa ń kọ. Hmm, toro wa ní piano nù. ó ní piano nù tọ́ba ò sì ṣe rè é. ilé mi ní mo gbọ́ ọba sọ́kúnlẹ̀ ó ní tantalizer ó ní Mr Big yọ. ibi tí yóò lè dé òní ṣe kí republic bá wa sá bàbá ọ̀kúnlẹ̀. ngọmọ ya wá lójú ọ. gbẹ́dì gbẹ́dì gbẹ́dì gbẹ́dì gbẹ́dì gbẹ́dì gbẹ́dì gbẹ́dì gbẹ́dì gbẹ́dì gbẹ́dì. sọ àkàmọ̀ sọ fún ọ bọ̀bọ̀ yìí èmi ò lè gbowó èèyàn kì má dìfẹ́ǹdì ẹ̀ ní ẹni wù ẹ ní ẹni wù ẹ màá dẹ́ lù ẹ ń bì màá lù ẹ pa inú pàṣọ ga dùn lọ́mọ le pé èèyàn mi rè ó ti lù yàn pa tó lù èmi ó ń ṣe ayakìlá mò ń dìfẹ́ǹdì ẹ̀ rí gbọ́nú sọ. Mr. Emmanuel standard catalog tá a máa get kan now. No, but why would you send me this? Then I just send email with the wrong account. No, in the sense, me wrong. Every. Mm. Mm. Mm. Mm. máa pè ń padà. Máa pè ń padà. Oh, oh. Ah. Ah, Stella! Ah. ṣé kò ṣe pé orun mú yín láti inú. orúkọ AC wa on. kí ló wá ṣe yín mà. Oh. ṣé kò ṣe báyìí àsìkò ti tó mà. Mm-hmm. àsìkò ti tó. ṣé kí n pe driver kó wá gbé yín lọ sọ́sìkò. àfi màmá ìfẹ́ sọ. ẹ ẹ rọra mà ẹ tẹ̀kẹ́ ọ̀gbẹ́ni ọlọ́pàá ń bẹ sọ látara ò dáa lóhùn àní bàbá yín ti ní kóòtù ah, ah, àbí ṣe tí àwọn ẹ̀ka sí ìbàyí ni àbí kí ló ń ṣe ẹ́ ah, wọ́n sáré kó máa sọ wa ni ìjọba òní ká wá kú wí. owó wèrè ni lẹ́yìn òun bẹ́ẹ̀ tó pààrọ̀ rí ọlọ́run abẹ́ ṣe apáàdé ń gbòòrò tí bá bọ́ dàwọ̀ àmọ́ fi yẹ ṣe rí olóṣì. ẹ̀dán. Red Dawn. Àgbáwò. Ẹ ẹ pàdé yà. Arìnà kò yà kọ́lé. Wọlé wọlé wọlé. Ẹ ti kọ́ wọlé. Ẹ ti kọ́ wọlé. Ẹ ti kọ́ wọlé. Ẹ lọ́dà kẹfọ́. Ọ̀yà ẹ wọlé. Ẹ kúlẹ̀. Ẹ kúlẹ̀. Ẹ kúlẹ̀. Ẹ kúlẹ̀. Ẹ kúlẹ̀ sẹ́ni wà apọ̀ ẹ tó a lè fún bàbá jẹ o. tó a tó a kí ló kí ló tó ń ṣe tó a lè tó lè fẹ̀ ní ṣe. tó a lè. ẹ ìfẹ́ rẹ bilẹ̀ ẹ̀rẹ́ disaina ẹ̀rẹ́ disaina ẹ̀rẹ́ ìbùkún ọmọlẹ́wọ́ ẹ̀rẹ́ ìbùkún ọmọlẹ́wọ́ tó a lè ìbùkún. tó a lè àwọn ẹlẹ́kẹ̀ ẹgbọ́n tiẹ̀. tuwale. orí ẹ̀ burú ni òun sunkún tuwa ni. ẹ̀rí mi nìyẹn. ẹ̀rí ẹ̀ lórí báyìí. ẹ̀rí mi nìyẹn. ẹ̀ afẹ́ ni ẹni kí n bọ́. ee tuwale. ẹ wo bí sẹ́yìn dákẹ́ nu yín sẹ́yìn tí n bá tí ì jí. kò bá àṣà méjì ọ̀sán ni tí ì jí ẹnìkan kò gbọ́dọ̀ rúra bí tọ́ba ń gbọ̀n yẹn mo mọ́ra ni bí gbẹ̀ ń gbọ̀n yẹn mo mọ́ra ni tẹ́nìkanu yín yín bá jí mi lẹ̀ wàhálà ní fún yín o ẹ wo bí táwọn wo ti hàn tẹ pépà sí òun mm. ẹsẹ̀ yín ọ̀gbọ́dọ̀ débẹ̀ débi ara yín tí bọ́dì yín bá débẹ̀ rírẹ́ ni o ayé pẹ̀rẹ̀sì nìyẹn hmm? ṣé ẹ rí ẹni tó máa ń fẹ́ mi látẹ̀gùn rè mm-hmm. ẹni tó máa ń dá mi lára yá rè mm-hmm. ẹ bí n bá ṣe fẹ́ sí ní jẹ́ kí n mọ̀ mọ̀ bó ṣe ń lọ ń gbòòrò bí n bá fẹ́ tún gbà àbí n bá fẹ́ lóni lọ́wọ́ nù làákà kó yé yín ẹ ló máa ń fún mi gbọ́ ẹ bó ṣe ń lọ àti táyà tó máa ń fún mi lóni lọ́wọ́ gbogbo yín gbọ́dọ̀ silence kí mo pé. àdìka quiet. ẹ kọ ayé mi gba wa studio uh-huh. so ni yà máa wọnú akẹ́mi ara mi ó yé yín ẹ o gara tó wà mẹ́rin nbẹ̀lẹ̀ hmm. máa tọ̀ sí mm-hmm. hmm. nísìnyí èwo ni gbẹ́tọ̀ mọ́ àwọn tí wọ́n ṣẹ̀ wọlé à ń ṣẹ̀ṣẹ̀ dé ọ̀yà náwó ẹ̀ kí n wò náwó ẹ̀ kí n wò wẹ̀ wọ́n ti gùn tó. Hmm? ìrẹ́nà kò wo ni ẹ. kangaroo. kangaroo ni ọ. Ah, ok orí ẹ máa pé <laughs> apẹ ẹgùn yóò lè gba apẹ ẹtọ ìwọ náà máa gba apẹ ẹtọ láti sìn lọ wo ìwọ ṣe báyìí di dáadáa kí n rí sọ apẹ mo rí mo rí ẹ ìwọ ọ sì máa tẹ́gùn ọmọ fún un náà wájú ọmọ bí a ṣe ń fi pépà fẹ́ mi. ní báyìí ibi ìwọ̀n parọ́ bí o. Okay nítorí bá ṣẹlẹ̀ ní ẹ sọ fún mi ẹ ti gbọ́ kẹ́ tó wọlé mo ti mọ o náà kí ló gbé yín débi ẹ̀yin méjèèjì. òun ni òun ni. màmá ìpẹ̀lẹ́ èmi mo ní kán pè yín wá mo rí gbogbo akitiyan yín lórí ọmọ yín but gbogbo treatment tá à ń fún kò response bá ṣe ń fún lẹ́jẹ̀ kò dúró lára ẹ̀ fún de yín màmá ẹ máa gbé ọmọ yín lọ sílé. dókítà ẹ má ṣe báyìí fún mi ẹ ṣàánú mi ẹ túbọ̀ bá mi san agbára yín sí ẹ wò tó bá jẹ́ ti owó ni iyekíye iyekíye tẹ bá fẹ́ ná lórí ẹ̀ ẹ wo ojú ò gbọ́dọ̀ ti owó agbára ọlọ́run ká ẹ ṣàánú mi ẹ má jẹ́ ń gbé lọ. màmá ẹ má jẹ́ ìtàn yín ṣé dábàá kan ní ká máa gbowó lọ́wọ́ yín àwa kan máa gbowó ń bí ni màá advise kẹ́ gbé ọmọ yìí lọ sílé kẹ́ lọ fẹsẹ̀ lẹ́jọ́. yé mo gbé òun mo gbé òun Ah, ọ̀rọ̀ tó pínlú bá ti kọ̀ mo dáràn pé mo fẹ́ ṣe. kí ló kọ ọmọ sẹ́yìn pé nǹkan sí. adùnọ̀lá. àìsàn tí ń ṣe adùnọ̀lá yìí ọwọ́ ayé ló ti wá ọwọ́ ẹlẹ́bọ lóògùn ni ọwọ́ adáǹṣe ni gbogbo bí ọba ti wá kọ́ jẹ́ rí o ológin ní bá gorí àjà ojú rẹ̀ àtólé àtókò fò. láàrin tẹ̀lé tẹ̀lé. dá lọ́tún ó gbè lósì bá a bá ti dá òkun dá gbòrógbè lẹ̀ ọmọ àwa afẹ́ jẹ ọmọ àwa afẹ́ mu ọmọ àwa fìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ lẹ̀ adébáfún ikúnjọ́ ti ń jagun àrùn karùn-ún wọ́n lé ẹ̀gún lé ẹni làbà kí òsà lé ẹni làbà bẹ́ẹ̀ yóò bá ní ṣẹ́gun ire gbogbo òsà lé ẹni làbà bẹ́ẹ̀ ọkọ tí ó fún ọmọ yín lóyún nǹkan. mo mọ̀ pé ọmọ mi á ṣàmọ̀ ibi tí ó wà. kọ̀sáàkù ó sì ń dá torí tí fàyè ń sọ fún mi ẹ rí i pé ó kì í pé eégún ilé ẹni làbá kí òsálẹ̀ ẹni làbá gẹ̀ tí ọba ní ṣẹ́gun ibi gbogbo òsálẹ̀ ẹni làbá gẹ̀ òòṣà kan bẹ nídìílé ọmọkùnrin tó jẹ́ pé bí ọmọkùnrin wọn bá ti fún obìnrin lóyún báyìí kí oyún náà tó di pé òṣùpá ń pé mẹ́fà òǹkà ń sì keje ó létùtù kan tó gbọ́dọ̀ sí tọ́jẹ́ tìdílé wọn ìyẹn ń jẹ́ bí orò ìdílé bí ọba ti wá ṣe gbogbo ohun tí ọmọ ṣẹlẹ̀ ní ṣẹlẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ìrẹrù kọ́sọ̀ tọgbẹ́tọgbẹ́ ní bí sọ tiẹ̀ èyí ni pé láì bá jẹ́ pé wọ́n ṣe orò fún un ah, eléru lè sungi o. Yeah! káṣà ti rí ọmọkùnrin bẹ́ẹ̀ bá ti rí ẹ̀yin ẹ sọ fún un pé èmi àdáfòrò sọkùnrin gbẹngbẹlẹ kú orí omi ìtàkùn tí fọ́ni lágbẹ̀lẹ̀ ni elémi ní òòsà kan bẹ́ǹdì lé wọn kọ́lọ̀ rí bọ́ kóhun ọ̀bá mọ̀ àwọn tó bí ọmọ bọ́ba tí a ṣe tán ẹ̀bọn tó bá tún pẹ̀ jẹ́mi ọ̀gbọ́n. ọ̀rọ̀ ẹ̀rín lẹ bá wà. O ti kú náà ó lè má fẹ́ kún ṣe rẹ̀ léṣe. ó jẹ́ ro condition tó wà ó dà ọ̀rẹ́ mi fọkàn ẹ balẹ̀ ọlọ́run máa bá wa ṣètò gbogbo nǹkan tó wà nílẹ̀ iṣu ti gbọ́. ó ṣe é pé ó kọ́ dúró tì. bí n màá mú mi. adùn ọ̀la adùn ọ̀la ọ̀rọ̀ tó wà lẹ́yìn máa ṣọ̀rọ̀ ẹ̀kún ọ̀rọ̀ gbèsè ni. adùn ọ̀la adé ńkọ́. mọ́mí sọ̀rọ̀ adé ló tún kàn sí ni adé ti travel kò dé ní dé ó di parí ọdún kò tó dé. ó di parí ọdún kí adé tó dé. <laughs> ada kó mú fóònù sí kó o pé kó máa bọ̀ lé kíákíá bí bẹ́ẹ̀ kọ́ a lè rí solution sí nǹkan tó ń ṣe. Ah, ah, mọ́mí èwo nìyẹn ṣé wọ́n sọ pọ̀pọ̀ ló ń ṣe ni. wọn ò lóun ló ń ṣe ṣùgbọ́n wíwá sílé ẹ̀ la fi máa rí solution sí nǹkan tó ń ṣe kí ló ṣẹlẹ̀. ó ṣe bẹ́ẹ̀ làbí ni nígbà tó wà lọ́sibítù dókítà pé yìí sẹ́yìn ó ní pẹ́pẹ́sẹ́ o ó ní nǹkan tó ń ṣe adùn ọ̀la yìí ó ní kò sí gbogbo agbára táwọn mọ̀ làwọn ti sà báwọn ò rí solution ó wá advice mi pé kí n jáde síta kí n lọ bá àwọn àgbà tó lóye tó lọ́gbọ́n àgbà tó mọ ó kàn fi kún èjì tó fi ń di odidi tí ò ń ṣe òpùrọ̀ rárá ìyẹn ló gbé mi jáde lẹ́ni lọ bá babaláwo kan ìgbà tí mo débẹ̀ ibẹ̀ ni mo ti gbọ́ wìrìwìrì o wọ́n ní ẹni tó fún Adùnọlá ní oyún ipe tí wọ́n bá kọ́kọ́ lóyún nínú ìdílé yẹn tó jẹ́ alákọ̀ọ́ní oyún fún wọn wọ́n ní tóyún yẹn bá pé oṣù mẹ́fà ó ní ètùtù tán máa ṣe fún àwọn aláboyún wọn ní tí wọn ò bá fi ráyè ṣe ètùtù yẹn fún wọn òun ló fa irú àìsàn tó ń ṣe Adùnọlá yìí. Ah, wọ́n wá ní tó bá pẹ́ jù wọ́n ló lè wò wọ́n láfi ká tètè ṣe ní kíákíá ìyẹn ló máa fi bá mi bẹ́ẹ̀ adùn torọ́ òun sunkún tiẹ̀ báyìí kó má jẹ́ kémi sunkún alẹ́ àmì ìkúnlẹ̀ mẹ́jọ tó ku ẹyọ méjì yìí kó jọ kó má sọ mí dàgbọ́n alẹ́ kó má jẹ́ káyé bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu ọ̀nà mi bá mi bẹ́ẹ̀ tèmi yé mi tí mo fi ń pariwo. ìyá mi ẹ ṣe sùúrù ṣe bí ìyẹn náà ni. ó ní. ẹ kò nídìí ẹ̀bẹ̀ ìwọ náà pé ẹ tó fún ẹ lóyún pọpọ ẹ kó ṣàlàyé tó ń ṣẹlẹ̀ fún kò lè sábà tó kó òun ṣe business lọ́wọ́ wọn a máa fi yẹn jẹ́ fẹ̀mí tiẹ̀ tàfàlà. Ah. pé náà. Yes, we are Only bínú sí mi. Be careful of you make. Ọkọ mi tí mo ní ó wà lábúrò. Mi ò lọ́kọ kọ̀ọ̀kan lábúrò. Mọ́mí, Adé ò travel. Èmi ni mo lè jáde nígbà tó ń ṣàṣemáṣe adùnọlá tó fi ṣí ẹ ni wèrè olórí burúkú wo ló ní kó má làbí orí tó ṣe pé gbogbo ọkùnrin tó bá ti wá sí láìfẹ́ wà tún lé wọn dànù agàgà gbàdé lè tẹ̀ tún ti wá fún ẹ lóyún tó yẹ kó lé. E. nígbà tẹ́yìn náà ṣàpẹṣọrẹ́sì tẹ́ǹdì wò láti lóyún. ẹ gbà mí gbọ́ ṣé nǹkan tó burú ni mo ṣe wípé kí ọmọ mi kó lọ́kọ kó bímọ kí mi náà kí n rọ́mọ ọmọ mi ṣé nǹkan tí mo ṣe burú ni ṣé nígbà tí ó dẹ̀ tún ti lóyún fún ẹ ṣé yẹ kó lè lọ àní ìkà yẹn ó dáná gbogbo ẹ̀ ń dùn ń bọ̀ wá ni mo ti fẹ́ lọ rí adé jẹ́ kí n lọ wà lọ. bí pé bí ah! pé ọmọ ìpàdé. You can be sure of how they to what you careful of the women to me. ẹ jọ ọmọkùnrin kan tó ṣẹ́bí tó ń jẹ́ adé ni mo béèrè. adé ẹ ah, eh, adé ibi ló ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ bọ́tà ti sáàkẹ́. Ah, madam ṣé o sí. ẹ kò sí mo kàn fẹ́ rí ni. Ah, lórí bá a ṣe ń ṣe yìí eh, eh, ọmọ adé tẹ̀ ń tẹ̀ béèrè yìí kì í ṣe ọmọ gidi rárá rárá kò sí ọmọlúwàbí kan lára ẹ̀ and bíi kó kó tajà kọjá máa pè bíi kó akọ àwọn girlfriend ẹ wá gbogbo ntàntàn bíi ló ń dance out oríṣiríṣi bẹ́ẹ̀ làwa ṣe lé ń bí báyìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe ṣékèsí pé ẹ ti wọ one chance ẹ̀ báyìí. bí mo ṣe máa rí gbọ̀ngàn ni kẹ́sà. ẹ ṣe fẹ́ rí wẹ́lẹ̀ àbí ẹ̀mí ò mọ̀ mọ̀ ń pa adé. ẹ wá ẹ má lọ ẹ ní sùn ẹ jẹ́ kí sáré rì sí ẹ lọ bí pẹ́. Eh, ah, wo ibi tí ẹ máa júwe náà ni mo wà yìí o wọ́n mà ní wọ́n ti lé pé kò ṣiṣẹ́ ń bí báyìí mọ́ o ẹ eh, bá mi béèrè bóyá ó tún ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ta lè wá sí báyìí o ah, eh. ó dà ó dà ó ṣe ó ṣe mo ti gbọ́ ẹjọ sáré má bínú ẹjọ bó ni ẹ rò pé mo tún lè wá sí ẹjọ ẹ ṣàánú mi. ẹ madam ah, adé adé adé adé lẹ gbé lẹ fi dà lálẹ́ ah níbo lèèyàn lè wá sí ọmọ yìí ok mo rántí pé mo mọ ọ̀rẹ́ kan mechanic mo mọ workshop ẹ̀ ẹ lè wá síbẹ̀ ó likely kẹ́rí ń bẹ̀ má júwe bẹ̀ fún ẹ pẹ̀lẹ́ ẹ má júwe bẹ̀ fún ẹ

ẹ jọ torí olóò ẹ ẹ gají la béèrè. ah gají wàhálà yẹn lè rí gají. Ah, mo gbé o. kí ló dé tà nìyí. ṣé kò sí ta. Eh, eh, kò sí wàhálà kò sí wàhálà ìjọ. ó dà ìjọ ní sùúrù ah. torí ebi ń pa mí seriously lẹ́sìn mi. kódà ìwọ bá mi ra ebi yẹn ń pa mí gan ra búrẹ́dì one twenty ẹ̀wà thirty naira ẹ̀wà olómi ni o ẹ̀ eh, pure water mẹ́rin kíákíá eh, kíákíá kíákíá ibi yẹn ń pa mí eh, ẹ rọ àmà eh, ẹ jọ kí ni kí ló dé gangan. ẹ tó ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ ẹ̀ gangan tó ń jẹ́ adé òun la fẹ́ rí wọ́n lè ní tá a bá ti rí gàjì àmàrà dé. ṣe rí mi ò mọ rí gàjì bọ ẹni sùúrù ẹni sùúrù. wáìdì parí wáìdì. ó. Oh! sáré yọjú sí mi náà. ọ̀rẹ́ mi bó ní ṣe. àwọn adigun ni mo máa rí wọn làwọn béèrè gàjì èmi ò dẹ̀ mọ̀ tí máa sọ fún wọn mo ṣe ní n pè. Ah! kí ni tèmi pẹ̀lú gàjì kí ni tèmi pẹ̀lú ti gàjì ṣé wo lè ju ibi tí gàjì wà fún wọn ni àbí ìgbà tẹ́ ń dọ́rọ̀ yín mọ́ràn ṣé mo wà ń bẹ̀ ni àbí mo bá yín dá sí ẹ wò mo ṣẹ̀ṣẹ̀ bọ́ nínú wàhálà yẹn ni o má pè mí sí mọ́ láyé láyé ẹ jọ nítorí ọlọ́run mi ì mọ nǹkan kan pẹ̀ mi ì dẹ̀ mọ ibi tí gàjì wà ẹ jọ torí Ọlọ́run bọ̀dá wa ìjẹ́ ìṣàánú wa ẹ jọ. mi mo ti gà ju ẹ jọ. rárá àkọ́kọ́ ìjọ ẹ mo máa dárọ̀ mo dárọ̀. mo mọ bí tí gàjí wà ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ ní agboolé tá a wà yìí àtẹ̀yàn kọjá wọ́n dẹ̀ ti dá wa lálẹ́ gidi so o ti wà láti mọlé àwọn ọlọ́pàá. mo tún wá sí àwọn ẹ ti ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ṣe rí adé gangan la fẹ́ rí wọ́n lè dábàá sí rí gàjà mara adé mo wà láti fẹ́ rí adé báyìí. ẹ lóòótọ́ adé máa ń wá gàjì wa ṣùgbọ́n àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ààrí adé tó wá pọ́sibù kì í wà nílé gàjì torí mi ti ẹ̀ mọ bó ṣe lè rárá mi. ẹ ní wà nílé gàjì báwo la fẹ́ débẹ̀. jọ́sọ̀ lè mú wa lójó ọjọ́. Ah, ẹ wo mi ò lè mú yín lọ àti pé ọ̀kadà kò lè gbẹ́yìn méjèèjì. àbá gbé mọ́tò wa ẹ lóòótọ́ mo mọ̀ pé ẹ mọ́tò wá bọ̀ ọ̀nà lè gàjú òfin bẹ́ẹ̀ dà kí pòpẹ́lá yín máa lọ já síbẹ̀. ẹ bá mi jọ ṣàánú mi júwe ti ibi tí ilé gàjí fún wa tọ́lọ́nà tó wà lẹ́ ìwo bíbí làbàgbẹ́ ti ní jọ torí ó lóhùn yóò ní sórí burúkú. ṣé tẹ bá lọ lọ́nà. ayé. ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. ibi tó ga tí wọn mi ṣe fún ọ̀rọ̀ abẹ́rẹ́ àtẹ̀wà mo kọ̀ rẹ́wọ̀n méjì kan ní tọ́wá tó wọ ṣọ́ọ̀bù àwọn wọn ké kún ké seriously ni o ànáwó kan yín ló dá jù. wọ́n dárúkọ mi. wọ́n kàn dárúkọ yín ni. kí ló ní mo ṣe. ọmọ tó ti ṣubú lọ́jọ́ sí ó dàbọ̀ ọmọ yẹn ti kú o. Eh, ọmọ yẹn ti kú. àwọn parents ẹ̀ wọ́n sunkún seriously àwọn parents wọ́n sunkún gan ni. ọmọ yẹn ti kú báyìí. ọ̀gbọ́n nípa sọ fún mi ni owó kó sí kó máa bọ̀ nígbà yìí ọ̀dọ̀ wọn wọ́n wá níbọ̀ yìí. kí ni màá ṣe báyìí wọ́n lọ wàhálà ńlá lè lè yìí o hmm. ṣe báyìí. ilé wọn náà lè lè bọ mí rí wọn lẹ́nu jọ́ mẹ́ta ẹ̀ mọ̀. Ah, jọ ọ̀rẹ́ adé òun la fẹ́ rí. àwọn náà ṣe jáde tó ń gba báyẹn sí wọn. bíbọ anábọ bíbọ. ẹ ẹ wò mú mi ẹ jẹ ká pàdé fún àwọn ọmọ mọ́tò lòkùtò. a ah, mo gbé. Eh, ó yá ya tá mọ́tò tá mọ́tò. bíbọ ó yá tá tiẹ̀. kò bẹ́ẹ̀ la. ilé ìyá àdùn wọ ọ̀rọ̀ yìí iṣu ọmọ òkùnkùn jìnnà fún ọjẹ. bó o ní di kókó ọ̀rọ̀ yìí mú gàgà. bàbá kò síbi tá àwọn ọmọkùnrin sí gbogbo ibi tó ń júwèé fún wa tá à ń lọ ààrẹ ọmọ yìí bàbá ẹ ṣàánú mi àbí pé bá wù ràn ṣàlàyé. Ah, mọ́ mi ò wo yín ràn ẹ wo bàbá ó ni mọ́ mi sọ a dààmú jìnnà lórí ọmọkùnrin a ti rẹ̀ kódà gan atúndé police station ààrí èmi ti rò pé bóyá ààbò sákòrò lù ní àbí nǹkan kan àmọ́ ṣe rí lọ́wọ́ tá a dé dúró yìí ṣe rí ike tó bá máa ná wa àṣetán láti mú ẹ bá gbé fálẹ̀ rèébi tó bá wà gọ̀ǹgọ̀ ká lọ mu àwádẹ́sánwó fún yín. ìwà kú alẹ̀ tí ìwà tó sọnù tóòtọ́ ọmọ sọnù ń lọ tẹ̀sán sọlọ́jà lèmi wọ́n ń sílẹ̀ ẹ̀yìn ìbọn gbéyàwó ẹ̀ ń ta fà òkè sọ́wọ́ àjọra wọn báwọn. tó ifá ọmọ tí ń wá káàkiri wàkúwà yìí ń bẹ lókè pẹ̀ àbí ó ti kú bóyá tí ń bá àwọn ẹbọra jẹun. àyìnlá jogún ọ̀rẹ́ ifá ń sọ pọ́mọ yìí ń bẹ lókè pẹ̀ wó ìyá àdùn ọmọkùnrin ní bá sòótọ́ ọ̀rọ̀. sórí bí n bá ní ẹ lọ rè wá àwọn èjìyàn ni bí n bá sì ní kẹ́ ẹ má kú tàn gbọ̀lọ̀jọ̀ wá àwọn èjẹ̀ka ifá tèmi kúrọ́ o ọ̀pẹ̀lẹ̀ mi sì ṣèké ohun tó bá ti yọ lójú ọpọ́n ifá tèmi òun ni nǹkan ètùtù ṣé rí ọmọkùnrin tá à ń wí òun ni abẹ̀bẹ̀ ọ̀rọ̀ yìí tí mò ń jù sókè nígbà àgbà tí ń fi bi pẹlẹbẹ lélẹ̀ láì bá jẹ́ láì sí tàǹkìrì àwọ̀ léwu ẹ wo bá a bá fi rí ọmọkùnrin yìí ìyá àdùn <laughs> eh, eh, ìdàkejì àdùn ṣé ẹ mọ̀. ọ̀rọ̀ gbé bọ̀ gbọ́dọ̀ tẹnu awo jáde ọmọ ilé òkú. mo gbé mo gbé bàbá ń bẹ lókè ìpẹ́ ẹ wà ní. ẹ bá wa bí i lọ́wọ́ fábùbọ̀ ọmọ ló wà. tèmi tèmi kí ló ṣe tó ń ké. mẹ́sẹ̀gì tí mo gbọ́ láti lè ní o. ṣé ìdí mọ́mí nǹkan ṣẹlẹ̀ sí ṣá. ṣé mọ́mí ẹ̀gbọ́n mi ni o ẹ̀wọ̀n yẹn seriously wọ́n dẹ̀ ti ń gbé wọn káàkiri from one ní oníṣègùn to another. kí ló ń ṣe wọn. nǹkan tó ti ẹ̀dùn méjì ni pé ó ṣe pè mí yẹn ó yẹ kí n gbéra kí n máa travel ṣùgbọ́n mo kọ́ ẹ̀ exam lọ́la. torí èmi gan fúnra mi ò lè advice pé kò travel nígbà tó exam ń bọ̀ lọ náà ṣó ti rí nǹkan tá a máa ṣe ni pé a máa gbàdúrà ni we keep on praying. àwọn máa lágbára ọ̀rẹ́ ọ̀hún kó tó máa ṣe ẹ̀gbọ́n mi ò gbọ́dọ̀ kú o torí àwọn ní bírèdì náà fámìlì wa. it's okay there it's okay it's okay eh, madam wọ́n ní ẹ fẹ́ rí mi kí ni ìrànlọ́wọ́ tí ẹ fẹ́ kí n ṣe fún yín. ẹ ṣe bàbá mi ojú òní tì í ọkọ ọba adáwọ. àmọ́ ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ tó bá wà nílẹ̀ nìkan sọ fún wa ká mọ ọ̀nà tá a lè fi gbà ràn yín lọ́wọ́. ẹ ṣe ẹjọ́ ṣẹlẹ̀ mi bẹ wọ yìí ọmọ mi ni ó wà lóyún ó sì kí rẹpẹtẹ sickness yìí pọ̀ débi wípé wọ́n láti sọ fún wa pé tí àbá rí ọkọ tó fún lóyún gangan pé ara ẹ̀ ò lè yá pé kódà ó ṣeé ṣe kó kú torí ẹ̀ ni mo ṣe ń wá káàkiri àwọn ọmọkùnrin títí àárín aṣáàdébi tí ọ̀rẹ́ ẹ̀kọ́ ti ń ṣiṣẹ́ wọ́n júwèé fún wa pé tán ibi báyìí ni ọ̀rẹ́ náà tún gbé àtúndébẹ̀ àríwọ́ láti sọ fún wa pọ́ rẹ̀ gan tún ti ní pírọ́bẹ́ẹ̀mù ó wà lágọ̀ọ́ ọlọ́pàá lọ́dọ̀ yìí bí torí ẹni mo ṣe wá báyìí. ẹ ta ni ọ̀rẹ́ ọkọ mọ yín yẹn madam. gají lórúkọ ẹ sá gají ìwàyà ló máa ń pè. gají ẹ ṣọ gají gají sergeant. yes sir. ẹ bring gají ẹ mú gají fún mi ẹ má sùn fún wọn madam tó di ẹ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀ a máa ṣètò yìí. so ok uh, sergeant thank you ṣé ẹni tẹ́ ń sọ lélẹ̀ ṣé kàdí ẹ lélẹ̀. jọ ayé ò bàjẹ́ o àwọn òbí ẹ̀ ò ní sunkún lórí ẹ̀ ò ní ṣọ́kú máa wọ òbí ẹ̀ lójú jọ ọ̀rẹ́ adé là wá. ó ti pẹ́ tí mo ti rádé tínú tèmi tẹ̀ ń dùn pé bóyá ẹ wá rìlíìsì mi police station. jọ má ṣe báyìí fún mi ṣòro tó wà lẹ́yìn o ikú ó wà láàrin ẹ ọlọ́run ní jẹ́ kó rọ́rọ̀ tó fi gba bọ́bá tó fọ sẹ́nu ọ̀nà ẹ̀ o yọ torí ọlọ́run má jẹ́ lójú ẹkú má jẹ́ lẹ́rẹ̀ kí o ṣe má jẹ́ káyé bọ́bá tó fọ sẹ́nu ọ̀nà mi. sórí ọ̀rẹ́ ẹ adé ọmọ mi ló ń fẹ́ tó fún lóyún wọ́n dẹ̀ ti ní tàbá rí adé ara ọmọ mi ò lè yá torí ẹ̀ la ṣe ń wà kiri mo fọ́ ọlọ́run bẹ́bí kíbi tó bá mọ̀ kó wà jọ̀ọ́ mú wa débẹ̀ jọ̀ọ́. pàdé kò níyàwó. má bá mi jiyàn ah, ọmọ mi ló fún lóyún ọmọ mi ló ń fẹ́ jọ̀ọ́ jọ̀ọ́. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ọ̀dọ̀ mi ládé wà lóòótọ́ ó wá sọ́dọ̀ mi ń jẹta mi ì dẹ̀rí lánàá mi ì dẹ̀tí ìrílé nínú bóyá kí n júwe ọ̀dọ̀ mi fún kẹsàrí débẹ̀. ẹ wo bùrọ̀dá ẹ má wò lè ṣe yọnu àwa gan ti dọ́dọ̀ yìí kódà gan bá ṣe débẹ̀ wọ́n sọ pé òun ló ń jáde abamere asáré tẹ̀lé àbá àtúpè fóònù ẹ̀ títí náà kò lọ ẹjọ ṣe rí yíyí ló máa náwó aṣetán láti náwó o káwa kan ti ẹ̀rí adé tábà ti rádé afún lówó ẹjọ ṣe rí agbọ́dọ̀ rádé ni o torí tó máa ń lẹ ìtàbà rádé ó lè wo ẹjọ torí ọlọ́run. ẹ nǹkan tí mo kàn tún rò sí ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta yóò sọ fún mi kún fẹ́ dọ́dọ̀ ọmọ mi òun lábúlé so mo á wò pé bẹ̀dẹ̀ ṣe ń sunkún yìí náà kó máa kó kọ́ náà ṣàánú gbogbo wa ni kọ́ náà ra láàánú sí gbogbo wa ni ẹ ẹ irú ọ̀dọ̀ màmá ẹ̀ kò jìnnà sí àdúgbò tiwa náà mú mọ́ bẹ dáadáa so ẹ jẹ́ kí èmi kàn mú un ṣe tètè ẹ má nà ẹ filẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹ ṣàánú mi ẹjọ́. ṣe bẹ́ẹ̀ náà rẹ̀rí pàhámọ́ mu wà báyìí ní ilé mú yín lọ. orí mi ẹlẹ́dàá mi ọ̀gá ọlọ́pàá mi ẹjọ́. ẹ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ má sùn ẹ má sùn ẹ ọfíìsà. yes sir. you and one of your colleagues ẹ wọra yín ẹ tẹ̀lé gàjí lọ sí abúlé tó ń sọ yẹn ẹ lọ mú arákùnrin náà wá make sure you bring that person here alive you should know this percussion the percussion if he does that i'm waiting for action now bóyá ẹ tẹ̀lé wọn. ẹ ṣé bàbá mi o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ní ṣiṣẹ́ ṣe o ẹ ṣe o má tì má tì lọ má tì rọra máa mú lọ ni ẹ ṣé. na na ewúrẹ́ mi ò lóhùn ọba gùntàn ṣe. àgùntàn ló ní ìyá òun òbí dúdú. inú ẹ̀dọ́ jìgbọ́n. That even if it's made than every day, you can be sure how proud of adé ah, adé ò sí nílé adé ti kú òní ti pẹ́ ah, kódà tí wọn bá ní ìsìwí mo ti fojú kan adé mọ ó lé lọ́dún méjì bẹ́ẹ̀ ni ẹ ah, ẹ ní ṣòfò ọmọ ó gbọ́dọ̀ rí adé ẹjọ́ ṣe lọ́rọ̀ tó wà lé ìyá ọ̀rọ̀ kú àtìyẹ ní ẹja kú ẹ má jẹun pọpọ ọmọ ẹjọ́ ẹjọ́. tẹ́ ẹ rí i adé tẹ̀ ń wù mí kí mo bí ọmọ àbúrò mi ni. Ah! Ah! ṣùgbọ́n ìhà yín ni àbúrò mi ń gbé tẹ́lẹ̀ nígbà táàbúrò mi ti wá kí ló kù tọmọ rẹ̀ yóò tún máa ṣe pẹ̀lú mi ní àtìgbà náà ni ti fojú kàn wá. Ah! ṣé bẹ́ẹ̀ ni ìyá adé. èmi kí mo bí. ẹ̀yin lẹ́ bá dé. sórí ìrì òbúrú ṣé mo mọ̀ ọ́ rí ni àbí ọ̀rọ̀ mélòó ni wọ́n máa sọ tí wọ́n máa. ṣé ẹ̀ tún mèmí mọ́ ni. ìwọ ṣé mo mọ̀ ọ́ ni ṣé mo rí ọ rí ni. tẹ́kí mi ń sin pé ká ìkí kú ọjọ́ mẹ́ta. ọkọ òkú ni mò ń kí tí ń kọjá lọ lẹ́yìn báyìí ẹ̀yìn báyìí lọ́gbà a máa ṣe tiẹ̀. nǹkan tí pàṣẹ òfẹ́ rèé ó dẹ̀ ti fi kọrin o ó ládé ń ṣeré gílẹ̀ adéǹgùn kẹ̀kẹ́ ẹ̀yìn lẹ́ bá dé. àmọ́ ọlọ́ọ̀bẹ̀ àṣírí ẹjọ́ mo ti rò pé bí ni máa ti rí ẹjọ́ ẹ̀wọ̀n adé ò dáràn kò ṣe rárá mo kàn máa rí ni kákan rí báyìí káde ọ̀rọ̀ máa mú lọ́wọ́ tán. mo ti gbọ́ ṣùgbọ́n kò gbẹ̀yìn mọ́ ó ti lé lọ́dún méjì tó ti tẹ̀yìn káyìn ọ̀rọ̀ mélòó ni wọ́n sọ tí ilé ìmọ̀ òkúrọ́ tó bá jẹ́ pé bẹ́ńtò sí mi ni wọ́n ti wọ jáde fún yín èmi náà gbàgbàkúgbà. ẹ jọ mọ mi wọn níta láti dé bíbà yìí nípa àmọ́ àbágbé ìbà ló ń gbé ẹyin ẹ wọlé kẹ bá mu jáde ẹ jọ ẹ ṣàánú wa. sí èsè pé túláàsì ń bẹ́ẹ̀ mo ló ti lé lọ́dún méjì tí mo ti rí ìyàn kan ẹni ń bẹ́ẹ̀ nù lé. ẹ sọ pàdé òsì nù lé. ẹbí lẹ́lẹ̀ wo ẹ lè bá mi. ẹ tilẹ̀ máa lọ ẹ ibi ni ọ̀dọ̀ ọmọnyàdé rè é ẹ tẹ sọ pé kéde tẹ fi mi lẹ fún tẹsẹ ń ṣe ẹ kírímìnà náà máa gbèlè báyìí ẹni lọ tẹ kírímìnà kírímìnà wo wọ́n ti pàpà yẹn èyí ẹwọ ni mo pa mímú. ẹ wọ mọ mi ẹjọ́ máa fún àwọn owó tàwọn àtàwọn afún yìí àwọn olówó lọ́wọ́ tàbí ẹkùn yìí ẹjọ́. wọn làwọn ọ̀sán gbé o owó ní ọmọ bẹ́ẹ̀ o ẹ ṣeun o èmi náà níbi ń lọ ẹ ṣeun ẹ ṣeun. màmá ìjà mi jálẹ̀ jálẹ̀ jálẹ̀ jálẹ̀ o mo gbé àdùn ọlọ́kọ̀ọ́bá mi àdùn ọlọ́kọ̀ọ́bá mi náà ló ṣe ń tẹ̀lé mi tí o. ẹ̀yin ìyá mi àjẹ́ o ọ̀fẹ́ gẹ́gẹ́ ní ìyá yìí dà bọ̀rọ̀ ara. ẹ̀yin tẹ́ lọ sí ẹ̀yin tẹ́ lóru ẹ̀yin tẹ́ nìtàdógún mọ́lẹ̀ ń fẹ́ ẹ wá gbóhùn mi ṣàṣẹ o. èyí mo dáwọ́lé lónìí ẹ má jẹ́ ohun mi ìṣú títí ìhun náà làwọn ohun ìwọ́n ìṣá o. sọ́niyàn ayé ọ̀hún mi là ní ó bí ọmọ mẹ́rin fọ́nrún mi là ó sì kó àwọn ọmọ rẹ̀ lẹ́ẹ̀ lọ rè gbélédùmarè wọ́n wá gbọ́ wọn rọ̀ kalẹ̀ mọ wọlé gbáradì ẹni wọ́n rẹ́ni sí mi wọ́n rọ̀ rẹ́ni sí mi rìn àrìnkò ní mo rìn abẹ̀bẹ̀ forí péjú kọ́ ọmọ sọ̀rọ̀ kọ̀rọ̀ sí ní ará ọmọ kò dé fani wọ́n pàrẹ̀ mọ́ bàbí ní ọ̀bẹ́ta bẹ́lẹ̀ ọ̀bẹ́lẹ̀ bẹ́ta ọ̀bẹ́ gbòǹgbò ọ̀nà bẹ́ẹ̀ kúra lè dé. ebi ń pa àmọ́ ọ̀nà wọ́ọ́ ọmọ ọ̀run mi là sọ̀nìyàn tẹ́tí ògùn rẹ̀ o sọ̀nìyàn ara ò ní ní ọ̀ ìyá ń jẹ́ ọmọ ọ̀nà wọ́ọ́ ọmọ ọ̀run mi là sọ̀nìyàn tẹ́tí ògùn rẹ̀ o sọ̀nìyàn tútù làárọ̀ dẹ tútù làárọ̀ bàbá. Ah, máa ṣàṣẹ. òsíntà mọ́nà ama ọmọ. Ah, ibẹ̀ ni wọ́n ti ń sunkún eh, wọ́n pilẹ̀ mú kan ti gbogbo ha hello Eh. adé ìwọ nu ilé ọkọ mi ṣe dáadáa ní bu ọwà mo ti pe nọ́mbà rẹ pe nọ́mbà rẹ kọ lọ ní ìwọ náà ti pè mí mo ti pè ọkọ lọ ní ah, eh, eh, sọ wá rí ibi tó wà yá àfaramọ́ bẹ́ẹ̀ o mọ wàlé lásìkò yìí o tí ọba ti sí wàhálà ń bí ọ wà rọra wà kọ ọmọ jẹ kọ ọmọ mu ò ní rẹ́jọ́ o o ò sì ní sẹ́wọ̀n dákun torí ọlọ́run ọmọ tiẹ̀ náà ní bọ́ọ̀ ló kọjẹ́ o gàjí làwọn ọlọ́pàá mú wálé tí wọ́n lé ń ṣòkòtò mú tí wọ́n ń sán mọ́lẹ̀ tí wọ́n gbé e dìde bí mo sì ti ń wo ohun tó ṣẹlẹ̀ yìí wọ́n dàbí ẹni pé wọ́n ní án pààyàn ni ọ̀dà ṣé ọwọ́ àmọ̀ wípé ọ̀ gbọ́dọ̀ wálé báwọn wọ́n yọjú lé dákun ọkọ mi kódà wọ́n já àárín ọdún kan mọ́ wálé rárá ibi ọba wà ìwọ júwe fún mi tọ́kàn mi bá ti ń fà èmi ò wà mọ́ wù ọ́ dákun ọkọ mi ọ̀rọ̀ rí ò ní dojúrú o baálé mi ò ní ṣẹ̀wọ̀n o torí gàjí ti ń ṣẹ̀wọ̀n lọ báyìí ẹ̀wọ̀n gbére ni ó sì jẹ́ tọ́ba láwọn ti ń tẹ̀lé lẹ́yìn ẹ̀rù ọba àwọ náà gbogbo ará àdúgbò wa péjọ ní wà ń wò wọ́n ṣùgbọ́n mo ṣàdúpẹ́ tí wọn ò bọ torí tí wọ́n bá bọ ní táwọn wí ká mọ̀ wí o ọ̀kàrẹ̀lá ọkọ mi ìyá àfarapamọ́ bẹ̀ dáadáa ìwọ lọ́gbọ́n tiẹ̀ mọ̀jà mọ̀sálà àmọ́ akíkanjú lógun bó ti dáanu yọ yí ọ ọmọ olóòfù jà ọmọ akìtì olú ọwọ́ ìjọba ò ní tì ọ́ o ọkọ ọba àdá ọba ò sọ ọ lẹ́sẹ̀ o wọ́n wà o ọkàrí ọkọ mi ọ̀dà kárí láì bá lè mi. hello ọlọ́mọ má jẹ́ àríwá àlá o ní tó sọ mí dèrò ọ̀fà nìyẹn ẹ́ẹ́.